وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته والإمام راع ومسؤول عن رعيته والرجل راع السلام عليكم ورحمة الله وبركاته نيت تسواجد فلو ألا إثان سفراون التي نعطر رياض الصالحين التي درو نرى ديسي تقون ميتا ليتو ولا عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته فكلكم راع ومسؤول عن رعيته متفق عليه حديث ايه اجي وكاننا احاديث اللي تفهمها وايتين ان كالقوة ناني هو نكوى نكافين كاتنا صوت ọlọ́run ẹlẹ́dàá wa sì ń fẹ́ wípé tí mùsùlùmí tí wọ́n bá fi nǹkan kan sọ ọkọ sọ dáadáa wọ́n má jẹ́ni tí ó bàjẹ́ tí ó fojú rẹ̀ gbolẹ̀ nítorí ìgbà tó lọ́wọ́ bá bí ọ léèrè kò lè bá rí sí fọ. النبي محمد صلى الله عليه وسلم أن كلكم راع وكلكم مسؤول عن رعيته gbogbo yín pátá lọ́lùdára jẹ gbogbo ẹnì kọ̀ọ̀kan yín iná lọ́lùdára jẹ gbogbo oníkówá yín náà láti bi léèrè nípa ń tà fún dajẹ gbogbo yín ló ń gbogbo yín láti bi léèrè nípa ẹran tí ń dà báwo ló ti ṣe dá èyí ti rí sẹ́ran ti sọnù mọ́ lọ́wọ́. kí ló ṣe tó fi fi pa ẹran tẹ́ran fi di kókó mọ́ ọ lọ́wọ́ kí ló dé tó bìlà tó ọ̀dààmú fẹ́ràn tẹ́ran fi di ohun tá a kà tí má gbogbo yín pátá lòlùdẹ́ran jẹ gbogbo yín pátá láti fi léèrè nípa ń tà fún dájẹ. Ànábì sọ báyìí sallallahu alaihi wasallam nítorí kó lè ba láyé tó lórí tẹlẹ́mù gbogbo wa wípé àkànṣàdédé wà bá ṣe wà asán lásán kó ló mú abára wa níbi tá a wa bí ó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa ló fi wá síbi tá a bára wa ló kó àwọn ẹni tó kó tìwátìwá kò sì ní sáláì ti pé wàá wa léèrè nípa ẹni tí wọ́n fi ṣe abẹ́ ìkápá àti àkóso rẹ̀ nánàbí bá dá dóbà òtítọ́ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá lolùdaràn jẹ gbogbo yín pátá láàbí nípa ti ń dàjẹ lédè lárúbáwá ra'in ó dà gẹ́gẹ́ bí qadin da'in sa'in ramin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹnuwíìnì tó wà ń parí yẹn kí ló dé tó jẹ́ pé kẹsìrọ́tẹ́ẹ̀nì ni azùn àgbẹ̀kọ̀ lòkọ́ pàápàá rẹ̀ kọjá mọ̀tẹ́dà khabar ló ń bùkátà a sì mọ̀ pé khabar tí nǹkan kan ọba kọlu tó náà sì kọlu nǹkan kan rọ́fà ló máa ń gbà nítorí tí wọ́n sọ pé ra'in nítorí pé tanwin tó wà ń bẹ̀ yẹn wọ́n máa ń pè ní tanwin al-iwad tanwin al-iwad tanwin ni tí wọ́n fi dípò nǹkan kan parí. tuntun parí yẹn wọn náà ni láàmù kẹlìmà láàmù kẹlìmà ń bí harufu ilẹ rọ́ọ̀cì kùlùkùm rọ́ọ̀cì gbèsèrínù bí kọ́ọ̀dì rọ́ọ̀mì sáàcì sòwọ́n pa. arabi ti parí tí ṣe yá àwọn parí wọn á fi tẹnuwíìnì yẹn dípò rẹ̀ wọn ń pè ní tẹnuwíìnù tá a fi dín tá a parí wọn náà ni wọn ń pè ní tẹnuwíìnù àlẹ́wọ̀ ó lè jẹ́ pé arabi ni wọn fi dín ó lè jẹ́ kẹ́límà kódò ó lè jẹ́ júmùlà bí wọn náà bá sọ pé yawma idhin tu'radun la takhfa minkum. الخافية يومئذ أي ọjọ́ tá a ti sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yín tọ̀rọ̀bù eléyìí ọ̀rẹ́wọ́ àní jùmọ̀lì ó dípò àwọn jùmọ̀là tó pọ̀ ní. sẹ́lẹ̀ ní kẹsìrọ̀tìn tó wá ń bẹ̀ yẹn kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi tánàbí wa dáadó bẹ́ẹ̀ ó ti tó ó ti tọ́ka tìǹtìǹfẹ́ walakin ó lè bá àtúnyé wá sí i anabi sallallahu alaihi wasallam ló tún fi wá mú àwọn àkàwé àti àpèjúwe wa ìgbà tó sọ pé kullukum gbogbo yín pátá korongodo yín ni ra'in olùdárajà wa kullukum mas'ulun an ra'iyyatihi oníkàlùkù yín náà láti bilé rẹ̀ nípa ń fún dàjẹ́ ó ti tó sọ̀tùmọ́ kó lè bá àtúnyé wa yé kéṣì ló wá máwọn àpèjúwe wa torí kólùkùn tó ń sọ yẹn ó lè jẹ́ baálé kólùkùn ó lè jẹ́ ọmọ kólùkùn ó lè jẹ́ ìyàwó kólùkùn ó lè jẹ́ ọ̀gá kólùkùn ó lè jẹ́ baálẹ̀ kólùkùn ó lè jẹ́ bàálù kólùkùn ó lè jẹ́ kọ̀ǹdọ́ kólùkùn ó lè jẹ́ dírẹ́fà kólùkùn gbogbo everybody gbogbo oníkálukú yín ló dùn dára jẹ gbogbo oníkálukú yín láti fi léèrè nípa níta fún dàjẹ èyí túmọ̀ sí pé pẹ̀sẹ̀ dìgbà tí èèyàn bá wà ń kó o pé ń pàṣẹ ọ wà ń kó o pò ń lò lórí láàrin wa pé eléyìí nìkan ni ó sọ di ẹni tá a bi léèrè yàtọ̀ sáwa tá a jẹ́ tálákà tá a jẹ́ mẹ̀kúnnù ó lè máa wá sórí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ èmi dúpẹ́ o ìkúkú dipò kankan mú dípò pé ọlọ́run máa bí mí léèrè ńjọ gbéǹde wọ́n máa pé ẹni tí ò bá jẹ gbì ó ti ṣe fẹ́ gbì kó lò kàn gbogbo yín pátá oníkálukú láàyè rẹ̀ bàbá mi gáàdì rọ́ọ̀ín wọ́n mẹ́sàn-án náà rọ́ọ̀ín yẹ tẹ́ wọ́n bí wọn náà léèrè nípa tán fún ọ̀dàjẹ́ wíyá rọ́ọ̀ín wọ́n náà rọ́ọ̀ín yẹ wọ́n bí wọn léèrè nípa tán fún ọ̀dàjẹ́. títsà tó wá ṣe lẹ́sìn fáwọn ọmọ lé rọ́ọ̀ìn mọ̀sùlùmí ọ̀rọ̀ àyẹ̀ mọ́lẹ̀ wọ́n bá wọn kọ́ ọmọ nílé <laughs> rọ́ọ̀ìn olùdarajẹ ni wọ́n dẹ̀ mọ̀sùlùmí ọ̀rọ̀ àyẹ̀ wọ́n bí ọ léèrè nípa tó fún ẹnìkan ọ̀yọ́ mẹ́lẹ̀ máàmù mẹ́sàlásì rọ́ọ̀ìn wọ́n mọ̀sùlùmí ọ̀rọ̀ ẹ̀ ń gbowó lórí kẹ́kẹ́ ṣe lè máàmù àmọ́ ẹ̀kan láàrin lẹ́ẹ̀mọ́ wá bí ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ rọ́ọ̀ì wọ̀mọ̀tòólón ọ̀rọ̀ àyẹ̀tẹ̀ bàbá làdáni ẹ̀yin náà ẹ̀sẹ̀ láì máa gba kankan lórí ìpèpè fún sọ́lá kí ló dé tó jẹ́ pásítọ̀ ó ti lọ kẹ́ tó àsìkò tí ìtò tẹ́ẹ̀fì ń pèpè tó o ti wá lọ tíkọ́tíkọ́ ẹ̀ máa wú ni òun yóò ní jákè tó oṣù bá bọ́ sí fatafata láàmú gbọ́ rọ́ọ̀ì wọ́n mọ̀ sóòlù ọ̀rọ̀ àyẹ́ ẹni afúnilẹ̀ bá ilẹ̀ mẹ́tíláṣí ilẹ̀ ẹlẹ́ni ilẹ̀ ọjà ni rọ́ọ̀ì olùdáran jẹ̀lú náà wọ́n mọ̀ sóòlù ọ̀rọ̀ àyẹ́ tẹ́ wọ́n bí ọ lè kò sẹ́nìkan bọ̀ bàbá tó bí ma ìyá tó bí ma bàtọ́ gbàgbàtọ́ ìyàtọ̀ gbàgbàtọ́ gbogbo wọn ráàyè wọn mas'ulun an ra'iyatihi. Ànábì wa má pèjúwe wa ó ní al-imamu ráàyè olórí olórí gbogbogbò tí ń darí wa tẹ́ẹ̀pọ̀ nípasẹ̀ ẹ̀sìn báyìí ẹ̀mẹ́sìn báyìí ráàyè olùdáranjẹ ni wa mas'ulun an ra'iyatihi ọlọ́wọ́n bó bi léèrè nípa ń tá a fún dajẹ́ tó irú àwọn kútùbà tó yẹ kẹ́ ẹ ṣe fún lórí ìjọ tí máa ń gbà pò kẹ́sì tó máa fi rán létí láàrin ìgbà tí ń ṣe pò kó tó di púpọ̀ ọbọ̀ mọ̀ lọ́wọ́ ìlẹ̀ lẹ́yìn igbe olùdaràn jẹ ní ọ ọlọ́run sì bí ọ léèrè nípa tó fún ọ̀dà tó ń kíyèsí àwọn èèyàn tó ń so lórí lé lórí bó ti ṣe jẹ́ pé wọ́n ń gbé inú fàyàbalẹ̀ àbí inú fu àyàfu ni wọ́n ń gbé àwọn kan sẹ́rù bá wọn wọ́n ń dún kòkò mọ́ wọn kò sí àlàáfíà ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ibi tó ti ló ń ṣèjọba adigunjalè dáhùn èèyàn gbádùn àwọn fọ́léfọ́lé wọ́n ń fọ́lé olé àwọn fẹ́wọ́fẹ́wọ́ wọ́n kún gbòòrò. bẹ́ẹ̀ náà ni gbájúẹ̀ bẹ́ẹ̀ náà ni naanị bẹ́ẹ̀ náà ni jàǹbá lóríṣiríṣi abẹ́ ìjọba rẹ ńlọ́sọdọ tó ọmọ pé wọ mọ̀sùkúnlùn ọ̀rọ̀ ayé tẹ̀ ọlọ́wọ́ bí ọlọ́rìí tó wájú ọ̀gbìn dàlùkìyà pé lórí ọmọ rò pé tí ẹ̀ bá kàn ti wà ń lórí yẹn kàn máa wọ àwọn aṣọ tuntun tuntun ìtàn ṣiṣẹ́ oríṣiríṣi sí kọ́ irú àwọn sẹ́wọ̀n wọn bàbá yìí náà ṣe sáwọn ẹ̀wò yín ṣe àpé ipò ọ̀pọ̀lọpọ̀ olórí nù so bákan náà ẹ ṣe mọ̀ pé kìí ṣe dáńdógó nìkan la lè dárú aṣọ yìí a tún lè dá alágbádá hmm, ṣe máa wo fìlà tó máàcì gbogbo ẹ̀wù kọ̀ọ̀kan tó ń tọ́pọ̀lọpọ̀ olórí fipò olórí sẹ́nu wọ́n yìí ronú wípé rọ́ọ̀ọ́ìn olùdáranjẹ lòun wọ́n mẹ́sùkúnù ọ̀rọ̀ àìyẹ́tẹ̀ ẹni tá a fi léèrè nípa níta fún dàjẹ́. àwọn ẹni tí ń sun ebi tẹ́lẹ̀ pé wọ́n ti sẹ́wọ̀n òróró sẹ́wọ̀n gbà ló mú wọn máa sun ebi ìyànjú mélòó lẹ gbà láti gbẹ̀tọ́ wọn fún wa. àwọn ẹni tí ó ti pé wọ́n ti ṣiṣẹ́ oṣù ti gorí oṣù wọ́n sanwó oṣù fún wa. sẹ́mi kọ́lọ́ ọ̀gbìn léèrè àdá àwọn èèyàn tó sọ pé oníkálukú owó tí ọba ti tẹ lọ́wọ́ òun náà lọ́kà fún haramu ní ìyọba ti wà kú ọ̀nà yóò wọ́ gbà wọ́bẹ̀ lọ́kà kún sójú yín tuntun gbogbo bẹ̀ náà nínú ìgboro àwọn tí lọ nǹkan gbà mọ́yàn lọ́wọ́ láwọn ojú ọ̀nà arìnrìn àjò ní gbogbo bíkíbi tá a wà tó jẹ́ pé a lè rìn pẹ̀lú ìfọkànbalẹ̀ sẹ́mi pé gbogbo ẹ̀ lọ́nà obìnrin lè fi tó bá di dọ́gbìn náà pè é ẹni tí ẹni wọn gbọ́dọ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn fún tó rẹ́ńdà sábìsì kan fún wa bá sì ń gbowó lọ́wọ́ wọn tẹ́sì rí nǹkan kan ṣe sí sẹ́mi kọ́ lọ́wọ́ obìnrin lè rìn ẹ ti sọ̀rọ̀ àríkẹ́ ti sẹ́tọ̀ ọ̀rọ̀ tẹ kẹsàn án kàn wà fún local consumption táwọn èèyàn kan gbọ́ kan lẹ́ ẹ́ẹ́ wọ́n ti sànú àràánú àràánú nu pépà àrílẹ̀ tó gbogbo eléyìí ọlọ́run fi yín léèrè tó bá ti jọ gbẹ̀ndà òkè yà wá. ràmọ̀kùnmọ́lá tí ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ èèyàn nífẹ̀ẹ́ sí kó lórí o àyàfi tọ́lọ́mbá ní kó ṣubú léèyàn lórí téèyàn wá rí bí yẹ sí ẹnikẹ́ni ọba tí wàá bára rẹ̀ ń bẹ̀ tó ń ti pọ̀ nǹkan lọ́nàgàwó ńlọ́nàgàwá kìí sùn lọ́nàgàwá tóbi tó bá ti mọ̀ pé wọ́n bí ọ léèrè ò ní lè jàjà bọ́ wọ́n bí ọ léèrè sẹ́nìkan mọ̀ wá wakọ̀ ẹnìkan ní wà tọ́lọ́ lọ́wọ́ bí ọ léèrè tó bá ṣubú lé ọ lórí tó rí fi yẹ sí ọmọ wa lò dáadáa gẹ́gẹ́ bí àwọn aṣáájú wa rere al-khulafa ar bí wọ́n ṣe sepò olórí wọ́n ṣe ọ̀dà bẹ̀rẹ̀ látòrí Abubakar tó fi dórí Umar Usman àti Ali radiyallahu anhum jami'a àtàwọn ẹlòmíín náà táwọn náà tún ṣe dáadáa bíi Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala àtàwọn olórí bẹ́ẹ̀ tó ìwọ náà gbìyànjú láti rí dúró déédéé òfin gbogbo ọ̀yọ́ ọ̀fàgò sísè jọba ọ̀dà lóru papọ̀ mọ́sàpà òsojú ṣáájú ògbéfẹ́ nìkan gbogbo ẹni tó ń so lórí lé lórí gbogbo wọn lọ́gbẹ̀tọ́ wọn ẹni ìbáwí tọ́ sí gba ìbáwí ẹni tó ṣe wípé ọ̀pẹ́ lọ́tọ́ sí ọ̀nà àrọ́pẹ́ gbà ẹni tó tọ́ sípò ló fi sípò òfin tẹ̀yà sí òfin tìrán sí òfin tèdè sí nítorí pé gbogbo wọn ló wà lábẹ́ rẹ̀ lẹ́sẹ̀ ẹni tó bá ṣe ipò yìí tó ṣe dáadáa ìyẹn máa rẹ̀ sàn lágbà lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbìyànjú àti àná ṣùgbọ́n tí ọba ṣe dáadáa tó ṣe báṣubàṣu kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀bọ̀ lọ́n pàdé tó bá di lọ́la gbìyànjú àti àná torí ẹ̀ gbogbo olórí agbábìkan lẹ́yìn máa wò tẹ́ẹ̀ fi máa dupò olórí agbá àyẹ́sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ agbọn àpọ́nlé ń bẹ ń bẹ agbọn akóyìn ó déyàn pàtàkì láwùjọ ọmọnìyàn gbogbo àgbáńlá ayé lẹ máa wò sẹni tó fẹ́ di pírẹsidẹ́ǹtì fi máa dùn ẹni di gómìnà òun náà dùn kódà tí a máa local government òun náà máa pé tó ń ra pàtàkì díẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n tún máa naga wo àga gómìnà tó ń bá tún ti gómìnà gómìnà náà àga pírẹsidẹ́ǹtì akramakumullah ẹ rí i pé àpọ́nlé iyì àtẹ̀yẹ lásán lẹ́yìn máa wò ẹ̀yin wo agbọn á ṣiṣẹ́ sí àwọn èèyàn tá a láǹjọ́ lórí lé lórí ká má bàa wọ́ gáwò níwájú ọba rínú ròde tó bá di lọ́la gbẹ̀ndà òkúya ọ̀pọ̀lọpọ̀ dààmú àwọn pé káwọn tó wọ gàù gàù gàù lásìkò àní káwọn sepo lórí káwọn máa jí lásìkò tó bá wọ àwọn káwọn máa pàṣẹ fún gbogbo èèyàn ẹni tó tún máa sàn án tó ní ààrẹ abàṣẹ wá apàṣẹ wá ó ní àṣẹ tó tó tó bá pa wá ni wọ́n máa ṣe ní wàrà ṣe sàní inú rẹ̀ máa dùn inú rẹ̀ máa dùn tó ń tẹ́yìn máa wò ní ẹ̀ ń bọ̀ lọ́nà ẹnìkan gbọ́dọ̀ bá ń gbọ́nà ẹnìkan gbọ́dọ̀ jókòó kẹ́ tó jókòó tẹ́ bá ti yọ síbi ká gbogbo kálukú dìde ńgbà bá tó jókòó ni gbogbo èèyàn tó jókòó. kí gbogbo èèyàn ti ẹ̀fẹ́ rójú yín àfi bíi màláìkà jábọ́ láti sámà tó eléyìí iná ní ma wú yín lórí tàbí máa fẹ́ gbapò lórí wo nítorí wà nínú ẹ̀ ní wàhálà á pa ìjàgbọ̀n ìdáhùn sí ìbéèrè níwájú ọba arínúròdè tó bá di lọ́la gbẹ̀ngàn kìíyàn bẹ́ẹ̀ náà là ń jọba à ń jẹ nítawọn náà máa kábíyèsí kábíyèsí ẹsì máa ń ké láyé ń bí ẹni tí máa bí wọn gan wà kó tó di kó adálùkìyàmù nítorí pọ́lọ́ wọn bá nìkan ni la yus'alu amma yaf'al wa hum yus'alun ó nìkan lọ́ba tá ìfi léèrè nípa tẹ́tẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀dá tó dá ẹni tá bí léèrè làwọn ẹni tá bí léèrè làwọn tí ìwà àtọ́ba kan bá tó ń fa wàhálà bẹ́ẹ̀ lórí ilẹ̀ bẹ́ẹ̀ lórí nǹkan kan tẹ́ ẹ bá bá sọ tí ọba gbà pàápàá ń wá wọn ti sọ wọn ti constitutional monarchies àwọn ọba tó yẹ pé wọn kó wọn sábẹ́ òfin tó wọn á sọ wọn di léde Yorùbá jẹkúrẹ́dì ọba jẹkúrẹ́dì ni ẹni tó yẹ pé tó bá pàṣẹ kò ní múlẹ̀ tó aságbọ̀ pé kábíyèsí náà ni tó àwọn tí ń dọ̀bálẹ̀ fún nìkan lójú ọsẹ kù kábíyèsí gbàgbé bẹ́ẹ̀ ó bá pàṣẹ wá ló ń fẹ́ rí ọ lọ́sọ̀ pọ̀ ráyè sí kankan bẹ́ẹ̀ tó láyé jọ́ tọ́ba kan bá sọ pé ó ń fẹ́ rí yàn tí yàn bá jáfara oríire ó ti síwájú ẹ̀sìn dáa wọ́n fi orí rẹ̀ lọ ni tó nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ torí ẹ̀ ẹ̀rí pé torí kábíyèsí o kábíyèsí o ọkọ ìlú o baálé ọkọ ìlú o iná ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ṣe ń dupò kó wọn jọba ẹ wo iye ẹ̀mí ti máa ń lórí pé ẹnìkan jọba ẹnìkan kọ́tọ́ sí àti pé bàbá tiwa wọn ò jẹ́ ọ̀jẹ́ nígbà tiẹ̀ wọ́n fẹ̀tọ́ wa dùn wá wọ́n gbé fò wá wọ́n gbé lọ káàbò mi mọ̀lẹ́bí kan náà pera wọn wọ́n gbé lọ káàbò mi àgbẹ̀ tiwa náà wàá kọ̀yà ní ìjọba àjọgbà láàfù ẹni tí ọba dámọ̀ràn fún ọ gbé kó lágbolé wa lọ́tẹ̀ yóò kù ní yóò hmm. tí wọ́n sì sọ fún ọmọ yìí tí wọ́n fẹ́ kọ́ lọ jọba ló kọ ìdílé wọn ike ọlọdira ni o ọlọdira nítorí pé nfẹ́ kú kò sí láti joyè lé bàbá o nítorí délé yìí báyìí ọ múra gidigidi wọn lè pa gbogbo òlu nítorí fáwọn ọjọba oníjọba tọ kí ni wọn ń wò ṣebí àpọ́nlé irọ́ náà ni àyẹ́sí irọ́ náà ni kì í ṣe pé gbogbo béèrè tọ́lọ́run bá bí àwọn nípa mẹ̀kúnnù táwọn ọmọ ìjọba lé lórí àwọn dáhùn rẹ̀ láíláí ta ní ronú eléyìí kò sẹ́ni tí ń ronú eléyìí ìdí inú tó fi jẹ́ pé àwọn ọba tẹ rí yẹn wọn ní kọ̀ láti gbẹ́bọ wọn ní kọ̀ láti sòòsà lójú ọ̀nà àti dọba torí kọ̀ọ̀kan wọn pé ọlọ́run bí àwọn léèrè kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àwọn ọba náà tiẹ̀ ti sọ wọn láwọn afáà sọ pé àwọn ọlọ́run ayé nìkan làwọn ní irú rọmọkàn tá a wà ní ìsinyìí ọba mi ń tí ó tún máa pẹ́ lómìnira pé wọn náà jẹ́ fọwọ́kọ́ wa jẹun torí wọ́n ti sọ pé àlọ́run wọ́n sọ pé ẹlọ́run wọn náà wá ń stamp ẹ̀ ló fi ń sóòsà ló ń sóòsà ló fi ń gbógun lò ló fi ń gbégún lò sóòrò torí kí wọn náà kúkú lè bá àwọn náà tàn sí tọ́ ọlọ́run bí yín léèrè ọlọ́run bí yín léèrè tó bá jọ́gbìn dàrúkú yá mi èèyàn méjì já sílẹ̀ wọ́n á ó dilé ọba ẹni tó wà lórí òdodo olódodo gbé òun nítorí pé òun mọ̀ pé ara ń tọ́ba ìjọba sí nánu ó lè máa bá àwọn èèyàn dá sáwọ̀ kó má jẹ́ kí ìyọ́ jẹ ẹni tó bá lẹ́tọ̀ọ́ gbé wọ́n bá kú wọ́n bá sì rò òun kálukú mẹ́lẹ́rìí wá ìgbà tí èkíní kejì wọ́n rojọ́ ẹni tó wà lórí ààrẹ ọ̀hàn kọ̀ pamọ́ ṣùgbọ́n wọ́n gbàrí fẹ́lẹ́ bí wọ́n gbẹ̀bí fẹ́láre wọ́n gba iná fòjò kí ló dé wọ́n ní nítorí pé ṣé ká dájọ́ òdodo làá jẹ ká gbódodo fólódodo làá jẹ ká po níbàjẹ́ láti ìbàjẹ́ tó ń làá jẹ ẹni tó bá mọ ọkú dúró ṣètì tó sì mú wá tó bá ṣe kó olúgbọ́gbọ́ dáadáa oní ọ̀dàrí oní bá dájọ́ ọ̀fẹ́ nú wọ́n gbàgbé kọ́ bí àwọn léèrè tó bá di lọ́la gbẹ̀ǹdà lùkùyàmù báwo lẹni àkọ́kọ́ tó gbáre fún tọ́jú ẹni tó jẹ̀bi báwo ló ti ṣe jẹ́ ọ̀kan nínú mẹ̀kúnnù tó ń bẹ lábẹ́ ìjọba rẹ sékèjì ọ̀jẹ́ tóbi wá jẹ́ pé ẹni bá ti kọ́kọ́ mẹ́gun jẹ wá àbí báwọn méjèèjì bá sì mú wá ẹni títí ẹrú gbọ́gbọ́ jù ọ̀nà ìlú ọjà rí ọlọ́run bí yín léèrè nípa àwọn ẹni tó lọ fún yín dájẹ́ ẹ̀yin ọba ẹ̀yin gómìnà ẹ̀yin aṣíwájú President pírẹsidẹ́ǹtì ǹjẹ́ lábẹ́ ìjọba yín ẹ wá pa àwọn èèyàn kan ṣe ìsìláàmù lábẹ́ ìjọba yín ǹjẹ́ a pé àwọn èèyàn tó ti jẹ́ mùsùlùmí kan sọ ìsìláàmù wa àbí lábẹ́ ìjọba yín àtìlẹ́yìn arántí mélòó lẹ rí ṣe fún ìsìláàmù gbogbo ẹ̀ lọ́lọ́ọ̀bì yín lè rí tó bá di lọ́la gbẹ̀ngàn òkè yàrá ǹjẹ́ á tiẹ̀ kíkà lé ẹni tí kìí sin lọ́n bí abẹ́ ń wo wọn ran pé tí kálukú bá ti lè ṣe kọ́ máa ṣe kálukú bá fẹ́ kọ́rọ̀ wọn jẹ́ òun náà ní kọ́ sánà rẹ̀ gbogbo eléyìí lọ́lọ́run bí wà lè torí ẹ̀ láà sọ pé as-siyasatu ash-shar'iyya ó ní í ṣe pẹ̀lú dídarí àwọn èèyàn lábẹ́ àbúradà ẹ̀sìn gbọ́ ọ̀nà tí ilé ayé wọn tí ó fi gúnrégé tọ̀run wọn ò ní bàjẹ́ níta wàá pè ní àṣeyásà nù nínú sẹ́ríà ìdarí àwọn èèyàn ìdarí ìjọba lábẹ́ aburades lọ́nà táyé òní bàjẹ́ tọ̀hún òní polúkúrú mọ̀sọ̀ sìyásà tó dúníà wọ́tì ilé ìnáwó pè ní àṣeyásà fẹ́lẹ̀ islam alimami mawardi rahmatulahi alayhi olùmọ̀ńlá ni nípa fiqh. pàápàá jùlọ al-fiqhu shafi'i ó ní tírà kọ adabu dunya wad adabu dunya wad-din ó mú àwọn àǹfààní tó pọ̀ jáde nínú tírà yìí tó wá sọ̀rọ̀ lọ sáà yóò kó kó sínú tó yọ mú àwọn àǹfààní so àti wá sọ pé politics ò ní ah àfi tó agbáta àwọn òyìnbó lẹ́yìn tẹ̀lé nítorí pé ẹ̀sìn gangan òun lọ́kọ́ wa bá ti ṣe politics tó bóòlù tí wàá fẹ́ yọwọ́ ẹ̀sìn kúrò lára òṣèlú ìdínú ó fi jẹ́ pé democracy democracy táwọn èèyàn ń pariwo ó ní kò sí nǹkan kan tó ń fẹ́ fẹ̀sìn sí ẹ̀sìn ọgọ́dọ̀ bò ń lọ́wọ́ nínú sísẹ́ẹ̀mù ọ̀hún because government of the people by the people to the people people people people people from A to Z it has nothing to do with with Allah neither it has nothing to do with His supreme law torí de eléyìí ló ti jẹ́ pé imam ti ń sọ lórí àwọn èèyàn aṣíwájú tó ń darí wọn ẹkú palẹ̀mọ́ ọlọ́run bó bí yín léèrè nípa àwọn èèyàn tẹ̀sán lórí lé lórí sọ̀rọ̀ kẹ́lò mi bẹ̀ sọ pé ebi ń pa kú báyìí ebi ebi ń pa yóò sì fi kú tí o sì rẹ́ nìkan mú tiẹ̀ rò gbogbo orí eléyìí náà ọlọ́run bí yín léèrè tó bá di lọ́la gbóǹdà kìíyàn eléyìí jẹ́ ni àkọ́kọ́ nítorí pọ̀ nípò rẹ̀ ga jù láàrin àwùjọ ẹni tí máa ń darí ọ́nìkó rẹ̀ máa ga jù láàrin àwùjọ. والرجل راع في أهله ومسؤول ayé رعيته gbogbo ọkùnrin tó níyàwó tó náà dọ́jà alẹ̀ òun náà olùdáranjẹ ni o olùdáranjẹ ni lórí ìyàwó olùdáranjẹ ni lórí àwọn ọmọ ọlọ́run ó sì bí léèrè nípa tó ọmọ rẹ ọgbọ́dọ̀ ráre ìyàwó rẹ ọgbọ́dọ̀ ṣẹ̀sín ebi ọgbọ́dọ̀ pa wọ́n òǹgbẹ ọgbọ́dọ̀ gbẹ wọ́n oníkálukú wọn ọgbọ́dọ̀ rí ìtọ́jú tó péye gbọ́wọ́ rẹ ọgbọ́dọ̀ pa wọ́n sì kọ dà wọ́n lẹ̀ kọ wá sá lọ kí wò ó túlẹ̀ kò ní bí oníkálukú bá ti lè ṣe fún ọ máa ṣe kọ̀ọ̀kan. wọ́n ò lè jẹ́ kí ọmọ kan ṣe kú pọ́ ò lè jẹ́ kí ìyàwó kan bá tiẹ̀ jẹ́ dandan agbọ́dọ̀ mójútó ìyàwó rẹ dandan agbọ́dọ̀ mójútó àwọn ọmọ rẹ agbọ́dọ̀ fẹ́ ìyàwó kọ́ pátì kó fi ilẹ̀kọ́ ọmọ ọmọ sọ pé ọ ti kí lọ́ bọ́ ọ tówó lọ́ bọ́ ọ kí lọ́ wá ọmọ tó ń bari sí pọ́ wà bọ́n ọ̀ wà bọ́n ọ̀ lọ bá òun tún wá bọ́ ọ tún gbà dànù o tún tì dànù obìnrin yóò sì gbọ́dọ̀ bí ọ lè pa rẹ̀ tó bá di lọ́la tọ́jú wọn wọ́n fi ọ̀hàn wọn ọmọ rẹ má jẹ́ atọrọ jẹ tí o ti wá lọ gbégbá tí wa kiri ojúlé ojúlé pé tẹ́ ẹ bá lóúnjẹ ẹ jẹ kù ẹni tí ọkọ ń bẹ lẹ́nu àná a'udhu billahi minash shaitanir tó ṣe pé sọmọ òbí ń bẹ láyé nípa wọn. ọmọ rẹ ìyàwó rẹ ẹ̀sìn wa ọlọ́run bí ọlẹ́rẹ̀ nípa rẹ̀ ọkàn lè fẹ́ àwọn ọkàn sọ pé kò sí tọkàn pẹ̀lú ọ̀sẹ̀sìn kọ̀sẹ̀sìn wọbọọbí bọ́ọ̀bì ìwọ wà lẹ́nu tiẹ̀ kò sí o ti sin lọ́n àbí o ti sin rẹ wẹwẹ ìwọ tó ń bá ọ wẹ sọláàtì rẹ síbi o ti pàtì láti ìjọ tí o ti wẹ̀ tó o ṣe sọlá tàbí o ṣe sọlá ìjọ kejì máa ní ìṣe sọlá irú kínú ọ̀yọ̀ kò rí pípọ́n ojú ẹ̀ wọ́n á sọ pé kọ̀ọ̀kan ìyàwó lọ fẹ́ wọ́n bá fẹ́ wọná kọ́ wọná tiẹ̀ kọ̀ọ̀kan kò ní bá ọwọ́ tiẹ̀ wọ́n náà ní bá ọwọ́ tiẹ̀ lẹ́nu ẹ̀ tó ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó mójútó ìyàwó àtọmọ rẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ ẹ̀sìn wọn gbọ́dọ̀ tẹ̀sí ètò gbèsè ayé wọn ìyà gbọ́dọ̀ jẹ wọn bẹ báwo ni ó ti ṣe dáa fún wọn láyé tọrùn wọn ò ní ború ojúṣe ọkọ ni ojúṣe bàbá ni ẹ̀yin lẹ dọjà alẹ kálukú nílé rẹ̀ wọlọ dọjà alẹ tò ẹni tó ti dọjà alẹ ò mọ ọwọjà àràn kó tún kọ bàjẹ́ lójú o torí ẹ̀ àwọn ọmọ rẹ̀ bí wọn wá lè kí ó kó wọn akẹ́kọ̀ọ́ Islam nítorí kí wọ́n mọ̀ bá àjàrí rẹ tó bá ti lọ́la gbẹ̀ndà kìyàm àwọn ọmọ rẹ jẹ́ kí wọ́n lọ ilé ìwé kí wọ́n kọ́ ń pa àtàyé náà lọ́nà tó ṣe é pé wọn ò ní di ẹdun arìnlẹ̀ ẹni tí ò ní rí kàṣẹ kan nígbà táwọn akẹgbẹ́ wọn táwọn bá rí nǹkan táwọn bá rí nǹkan fọwọ́ pa gbìyànjú láti rí i pé ọmọ rẹ ọkọ ọlọ́gbọ́n kó lè bá àjẹ́ ọlọ́gbọ́n olóye olùmọ̀ láàrin àwọn èèyàn tó bá yanu tó bá ń sọ̀rọ̀ káwọn èèyàn má fẹ́ kó dákẹ́ wọ́n máa fi ah alhamdulillah ọlọ́run lákùsàánú àwa náà tí àwọn ọmọ tiwa náà gbọ́n báyìí tí àwọn ọmọ tiwa náà wọ́n ṣe làákàyè báyìí kọ́ ọmọ rẹ dáadáa nítorí tó o bá kọ́ ọmọ rẹ dáadáa kò sí tàbí ṣùgbọ́n ìwọ náà lọ padà kábàámà rẹ̀ tó àwọn ọmọ wa àwọn ìyàwó wa ọlọ́run bí wa léèrè nípa wọn ọlọ́run ọba yóò bí wá léèrè nípa wọn ìyẹn gbọ́dọ̀ mójútó lé ilé làáwò àbí ilé làti kẹsọ̀rọ̀ tọ ẹni tí ọba bímọ tó fọmọ alẹ ó níyàwó ọpọ àyàwó ìyàwó ráre ọmọ bàjẹ́ gbogbo ẹ bí tó bá ti jọ gbẹ̀ndà gbìyà tara yìí là ń túnṣe ọmọ ara yìí là ń kọ́ lẹ́kọ̀ọ́. àlásìkò kankan fọ́mọ wa àlásìkò kankan fún ìyàwó wa ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ kò dáa tó nígbà tí wọ́n bá àwọn èèyàn tún tí wọ́n ṣe tani ọ̀hún àbọ̀ tún tẹ̀ talẹ̀ni náà ti ọ̀bọ̀ tún tẹ̀ tura islam fẹ́ kí tó wà nù gbèsè ayé yìí kíkà ń ṣe pé wọ́n máa sẹ̀mí sàbàlẹ̀ gbà ṣe mú kó mú ẹ̀yẹ pé lápèjúwe wọ́n ní ìwọ́n di olùkọ́ àwọn èèyàn lẹ́sìn ó sì wá ń gbé ayé fóònù yìí ẹ̀rọ kọ́ àwọn bàbá bàbá tí wọ́n ní mà nípa ẹ̀sìn táwọn ti kú ṣáájú kó tó di wípé ẹ̀rọ gàásì mi létí wá gbayé kan ẹ̀rọ kó pọ̀lọpọ̀ pọ́njú àti wàhálà àti ìdààmú àti ìfòòró ẹ̀mí ẹni táwọn bá pàdé lónìí àwọn bàbá bàbá àwọn ò rí ẹnì pé kálukú wọn kà ti rí pé fóònù wà any time of the day lọ́kàn máa tẹ̀ ọ́ láago ni n ò ní ronú pé èèyàn mà níwọ́ náà tó o tiẹ̀ títí ṣé ìdùnnú lọ bá jí ni àbí bànújẹ́ tí ìṣòro kan wà wájú rẹ ni àbí dààmú ẹnìkan kan ọ̀fẹ́ bọ̀ ọ̀ma lálẹ́ àná ṣe é ṣe pé bí lọ pamọ́ ń sùn sóòsì tí fojú sun pé o lè rí ní tọ́jẹ́ láàárọ̀ yìí kò sẹ́ni tọ́ bọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ògbọ́n náà. ẹ lè máa ṣe sọ̀látù sóbìhì lọ́wọ́ kí fóònù ọmọ wọlé ìwọ ọlọ́run tó ń pè ẹ̀yin ẹ ṣe sọ̀látù lọ́dọ̀ tìyìn ni parara ẹ bá wá gbé tẹ parí sọ̀látù tẹ gbé kó báyà emergency kan ni kọ́lọ̀ mẹ́jọ àrí emergency ní ẹjọ́ ìbéèrè kan ni mo ní kí n béèrè pé ẹ nínú òfin ẹ̀sìn Islam ṣé yẹn tó ti ẹsẹ lẹ́yìn ló ló pè fún emergency call tó fún ajá pé òní kíkẹ́rù ọlọ́run náà kọ́rẹ́dọ̀ kó fi lórí òróǹro bẹ́ẹ̀ni every time of the day pípé yìí náà ẹnìkan lóru aago kan àbọ̀ ní pé kúrúrú kí ni lè ní fẹ́ pa fóònù torí àyíbá ama ẹlòmíì lè fẹ́ pass information kan sí yín. èèyàn pa ó tún pè èèyàn tún pa ó tún pè àpẹẹrẹ ah, màjáde tọ̀ sánú o hello ẹ mo ti àní béèrè ni èmi tí mò ń sọ̀rọ̀ èmi tí ń fẹ́yàwó tó ṣùgbọ́n ìyá kan wà ládùúgbò wa kìí ṣe mùsùlùmí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni ó mọ̀ wá ń dáná sàárì fún mi jẹ ṣé mo lè máa jẹ láìláì lọ́gbọ́n <laughs> rọ̀bọ̀tán náà tẹ̀tẹ̀ fẹ́rẹ́ o títí ń jẹ́ ẹ̀ bọ̀ láti jọ ìsí fi ń kí láyà. ṣé ìwọ ní ti ibà ó kì í rú láìpò lọ́fẹ́ kó wọn máa lé wọn ò níyàwó òun ọ̀nọ́mọ táwọn náà lẹ́tọ̀ọ́ kan lórí ẹ̀ kò nílé kan tó yẹ kó mójútó ìgbà tó ń ti mà nípa ẹ̀sìn ìsìláàmù ó ti di tiẹ̀ kọ́ ọ máa lò bá bá ti wọ̀ ọ́. hawla wala quwwata illa billah torí ìsìláàmù fẹ́ ètò kọ́ ọ̀rẹ́ tí kọ́ náà ó bì wọ́n náà lérò anybody you may be. whatsoever may be your duty ọlọ́run bí ọ léèrè nípa ìyàwó ẹ ó bí ọ léèrè nípa ọmọ rẹ á gbogbo ara yín náà gbogbo àsìkò tí yín tọ ẹ lásìkò kankan fún ọmọ ẹ lásìkò kankan fún ìyàwó ọ̀fẹ́ máa ti ń lọ́nà ilé ọmọ ọkọ wo Islam fẹ́ Islam fẹ́ kọ́ wa ti sọ pé látàsìkò o. ẹnì yóò wò lè pè nígbè nígbè tòótọ́ bá pè ó pè lẹ́yìn rẹ̀ àsìkò báyìí sásìkò báyìí ń sùn ni ń àsìkò báyìí sásìkò báyìí ẹ̀mí ń kẹ́kọ̀ọ́ torí pé ìmọ̀ àwọn ọ̀rọ̀ síyàn lórí ìyẹn tó gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ìyẹn tó máa kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ nítorí pé tó o bá máa kọ́ ìmọ̀ rẹ̀ padà ó ní ma tuntun ma nǹkan ẹ̀yọ kan náà lọ́kàn máa wíńdò ojúmọ́ kálíbàbàgà bí ẹ̀yà ayé kò tọ́ tó nítorí de eléyìí tó ọba wa ní irúgbó ṣe plan gbèsè ayé rẹ o ọ padà di ẹni tó ṣe gbọ́n àwọn gbọ́n kò rí nǹkan mi ìwé máa nǹkan ẹ̀yọ kan náà ní máa wí gbogbo ògbà bí bàbá kan ẹ máa rẹ̀ ń bi léèrè pé ibi tẹ́ẹ̀ ti máa lọ ṣe júmọ́ láti kẹ́ ẹ tó bí wa tá a sì mọ̀ pé bẹ́ẹ̀ náà lè máa lọ tó ń fi lé lọ́gbọ̀n ọdún ẹ lọ ọbẹ̀ máa ní ó ní ọ̀rọ̀ náà lọ mọ́ torí bàbá yìí máa mú un lọ́rọ̀ tuntun sọ mọ́ ọ̀ <laughs> àlọ́ yìí náà sáà ní ta àlọ́ ẹ̀yọ̀ kan ní bàbá yìí ti bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ fi tí ó parí <laughs> ó túmọ̀ sí pé ẹni tí bá ń kọ́ mọ̀ kò sẹ́ni tọrọ rẹ̀ náà lè dì bẹ́ẹ̀ láti wá jẹ́ pé ẹ̀yìn ká mà. ẹ̀yí ká mà na ilmu bitta'allum èyí ní màá fi kọ́kọ́ mà èyí ní màá fi kọ́kọ́ mà bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ títí kò túmọ̀ sí ti ẹ lọ jókòó tẹtẹrẹ pé gbogbo sọ láyé tẹ́ fún ojú wa lórí ń bọ́ àbójú òdo ní lórí rẹ̀ ẹni tí ń wá mà tó ní mà orí pé ń wá mà náà ni ó ṣe pé o ti ní ok ọ̀ wá ní lásìkò kan nínú tọ́lọ̀ fún wa lójúmọ́ tó tẹ̀ fi gbé ìwé tọ́ọ̀mà kan tó fi gbé tìrà tọ́ọ̀mà sí wò. bákan náà ní àárín twenty four hours mo fẹ́ fi iye ìtẹ́jú báyìí mo fẹ́ fi sílẹ̀ láti ẹ̀tí gbọ́rọ̀ yìí ti ń lọ láyé mo fẹ́ gbọ́ international news ẹsẹ̀ local news wọ́n á máa tara wọn jẹ lápẹ̀jú mo fẹ́ gbọ́ ti ń lọ lágbàá local news náà kan látún máa ti ń tún lọ náà bíi o gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ torí àìjẹ́ bẹ́ẹ̀ ọkàn jókòó fi tọ́ wa ni kòrónà ọkàn ló ti jẹ́ kó ti wọnú létí ọ̀ máa ti ń lọ. nǹkan tí máa ń sẹ àwọn èèyàn nìyẹn náà yóò dàbí ìgbà tó rí orí bọlẹ̀ so Islam ń fẹ́kẹ́ na láìsí ní bá. ìní ò jẹ́ kó jẹ́ pé ẹni ẹni nǹkan tó jẹ́ pé ẹ̀yin náà rí ṣe láyé yín àìjẹ́ bẹ́ẹ̀ wọlé torí ẹni tó fẹ́ básìkò yín jẹ wọ́n pọ̀ ju ẹni tí ń fẹ́ kẹ́ rí lò lọ. tẹ bá wọ àpèjúwe nàìjíríà wọn bí ẹ rí látàrí àfètò sí láìpọ̀ à àwọn èèyàn míì wọ́n lè sọ fún àwọn sáré àti gbàwé ẹ̀rí kan ní yunifásitì so èyí ó ti wá mọ̀ láti fi more than ten years ago bí phd ẹ ti mọ̀ pé eléyìí ń wá àti gba phd láti more than ten years ago sọ ẹ̀yin ibi pé ń wá phd lẹ́yìn ó ti bẹ̀rẹ̀ fourth degree lókèrè lẹ́tì parí second degree lẹ́tì ti gba phd òun ò sì gba phd nínú àti tó fi le tó bá wọn ìtọ́fà ọ̀pọ̀ sọ̀wárì àwọn nǹkan tí ò jẹ́ kó lè kọjú sí ní tó lóun fẹ́ gbàǹgàǹgà ó ti pọ̀ jù. afẹ́ mú tàwọn eléyìí gbọ́ àtúnfẹ́ ràn àwọn eléyìí lọ́wọ́ wọ́n tún pè wá lọ́wọ́ kó láti wa ọ̀gá mi pàbá ìgbà ẹ̀ sùúrù fún alẹ́ láì dámọ̀. níbo a jẹ pé lórí gbàgbé ẹyọ kan ẹ gbà promotion náà wá ayé náà fi nílé ẹ̀yin ti ṣiṣẹ́ parí báyìí kí á ní fáyidà so eléyìí túmọ̀ sí pé tẹ bá wá arrange life ni ẹnì kí gbogbo ẹgbẹ́ àwọn èèyàn ń wá sáńdé sixty five sáńdé seventy wọ́n tó gbà wọn pẹ̀lú gbọ́lọ̀ pẹ̀lú gbọ́lọ̀ tẹ́bà fi wọ twenty seven twenty eight gbogbo pálí phd nǹkan kan ẹ ti gbà ẹ ti fèsì nǹkan mi in your life torí ẹ téèyàn bá ti létò nù gbèsè àyẹ̀wò yẹn ní achievement ìyàwó yẹn ọ̀ra rè ọmọ yẹn wọ́n sọ torí ẹ̀ máa sọ pé mi ò lásìkò mi ò lásìkò àsìkò tó sì ní pọ̀ ṣùgbọ́n à ń fètò sí à ń bùkátà láti fètò sí àsìkò wa yóò jẹ́ ká lè fún àwọn ìyàwó wa náà lásìkò yóò jẹ́ ká lè fún àwọn ọmọ wa náà lásìkò eléyìí pàtàkì rọ́lọ́wọ́n padà bí wá léèrè nípa ìyàwó àti nípa ọmọ bẹ́ẹ̀ náà ni. النبي صلى الله عليه وسلم والمرأة راعية في بيت زوجها obìnrin olùdarànjẹ ni ó ní ilé ọkọ rẹ̀ ẹsà kéèsì eléyìí ní ilé ọkọ rẹ̀ wa mas'ulatun an ra'iyatiha á sì bi léèrè nípa níta fúndàjà wọn sọ pé obìnrin olùdarànjẹ ni lórí ọkọ rẹ̀ olùdarànjẹ ni ní ilé ọkọ rẹ̀ ilé ọkọ a máa ṣàkójọpọ̀ nǹkan tó pọ̀ ọkọ ń bẹ ń bẹ mọ̀lẹ́bí ọkọ lè máa bá wọn gbé iye kan ọkọ lè wà pẹ̀lú wọn àwọn ọmọ tóbìnrin míì bí fọ́kọ wọn lè wà ń bẹ táwọn èso máa tiẹ̀ gbogbo wọn pátá ìlọbìnrin yìí jẹ́ olùdarán jẹ̀lé lórí tọ́lọ́ wọn sì bí léèrè nípa àwọn tó bá ti jọ́ gbẹ̀ndàgbẹ̀yà èyí tó túmọ̀ sí pé mi ò mẹ́ni kankan orí ara mi ọmọ ọkọ mi ni mo dẹ̀ wá fẹ́ o ọmọ kan bá lè ṣe kínní ká ẹgbẹ́rún ọmọ ọkọ rẹ àwọn ọbẹ̀ ọlẹ́rẹ̀ nípa àwọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù kọ́dà ga àdéhìí kan tó wá ó tiẹ̀ jáde wípé almar'atu ra'iyatun fi awladi zawjiha wa mas'ulatun an ra'iyatiha obìnrin olùdáranjẹ ni lórí àwọn ọmọ ọkọ rẹ̀ ọmọ ọkọ òun ló bí kò bá so ètò túmọ̀ sí pé ìgbà tí wọ́n ti wọlé ọkọ ọgbọ́dọ̀ gbọ́kọ mójútó lé rẹ̀ àwọn ọmọ ọkọ àmánà lọ́dọ̀ rẹ̀ ètò túmọ̀ sí pé ó sì ti gbá pé ìyàwó a fẹ́ yìí a fẹ́ lẹ́yìn ìgbà tí ìyàwó tó bímọ tóun ò sí ń bẹ̀ nì ó sì ọkọ nígbà tọkọ fẹ́ lomi ẹlòmí ọ̀gbọ́dọ̀ sọ wípé èmi lè kó mi èèyàn kí n tún kó mi ẹran tálẹ́rán ó tún mójútó àwọn ọmọ ọkọ rẹ̀ ìgbà míì ìyàwó tó bímọ fún ọkọ ṣáájú kó tó fẹ́ ìyàwó eléyìí kò kú ṣùgbọ́n kíkọ́ ọ̀lẹ̀ lọ́kọ́ kọ́ ọ̀lẹ̀ ó ti lọ tiẹ̀ ó ti lọ tiẹ̀ ọmọ ń bẹ pẹ̀lú bàbá rẹ̀ àmánà làwọn ọmọ yìí jẹ́ lọ́wọ́ obìnrin ètò wà ń pò kọ fúnfún fúnfún fúnfún wà ń pò ọmọ ajíwẹ̀ ọmọ wẹ̀ wọ́n ètò sì wà ń pò pé ọba wí báyìí là ṣe àìṣe báyìí wàá bá wí so gbogbo eléyìí nínú ojúṣe rẹ ni lọ́ọ̀dẹ ọkọ rẹ ebi ò pa wọ́n o ebi ò pa wọ́n mọ́ o màdé èsì pé wọ́n wá ní kọ́ lọ rúkú kọ́ lọ odò kọ́ lọ owó oúnjẹ wá fún wa ọkọ ti gbóúnjẹ kalẹ̀ a gbọ́dọ̀ bá wọn ṣètò bébí òsè ní pàwọn ràn wọn lọ́wọ́ Ọlọ́run ràn wọn náà lọ́wọ́ má dàgùn lásọ̀rọ̀ wọn ọmọ lè máa ṣe tí ó ṣe léṣe ó lè máa ṣe nǹkan tó lè ba tiẹ̀ jẹ́ tó wọn mà torí bí làákà rẹ̀ ti máa a káì kó mẹ́rin àìsè báwọn àìsè kínní òwe lẹ́yìn ó lè fi gba ẹ̀mí èèyàn là tí ó yẹ pé káì tó ṣe fún mi ò ní jẹ́ ṣe nǹkan tí ọba ti kó bá tí ọba ti kú mọ́kọ́ ọmọ wa kan rí mọ́nùkọ́ wa kékeré kúkú sọ ọmọ bá wa tẹ̀ fú ọmọ olúwa rẹ̀ ó ti jẹ́ kó ń lọ dàgbà jù ní ọmọ olúwa rẹ̀ ọmọ olúwa rẹ̀ náà lọ lọ gbóògùn èkúté jẹ sẹ́nìkan náà ò ní ti ká ìfó náà nítorí pé gbá tó fi wọn ta náà wọn fi tán fún ọ torí ẹ ìwọ alámòjútó ni lórí ilé ọkọ rẹ ilé ọkọ rẹ gbọ́dọ̀ dọ̀tí o sì gbọ́dọ̀ sọ pé kọkàn ọ kọ máa ha kẹlẹbẹ nu yàrá nu pálọ̀ ọgbọ́dọ̀ mójútó ilé ọkọ rẹ ọgbọ́dọ̀ sọ pé kọkàn ọ kọjá yìí pé o lè gbé oúnjẹ ọjọ́ mẹ́ta pamọ́ tí o ti máa ṣe dín o lè gbé kọ̀ọ̀kan ọmọ múnafín ọmọ kọ́ máa fi pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì tìgbẹ́tìgbẹ́ ìwọ ẹni tábìlì léèrè nípa ilé ọkọ rẹ̀ tún lè ṣe ara tó lọ́wọ́ fún bí ọ léèrè tọ́ lè bá wọn lè túmọ̀ sí pé àwa ń tọ́jú. à ń tọ́mú kóbìnrin ọmọ máa rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀ pa ojúṣe rẹ̀ tì mójútó lé ọkọ rẹ̀ anabi sallallahu tó wá sọ lórí mali sayyidih olùdárajà nínú dúkìá ọ̀gá rẹ̀ wa mas'ulun an ra'iyyatihi ábíọ̀ náà léèrè nípa ń tá a fún ọ̀gbọ́dọ̀ mú nǹkan kan rá gbogbo nǹkan pẹ̀lú ètò nítorí wọn ní ose ni kò ṣe nítorí wọn bá fún ọ ọ̀gbọ́dọ̀ mú nítorí wọn bá sì mú ọ̀gbọ́dọ̀ jẹ́ oyé wọn kó mú ọlọ́run bí ọ léèrè tó bá dijọ́ gbé nígbà òkè àmọ́ anábì tí wọ́n á parí pẹ̀lú tó fi bẹ̀rẹ̀ wọ́n ní fakullukum ra'in wa kullukum wa fakullukum ra'in wa mas'ulun 'an ra'iyyatihi àti pé papọ̀ á gan-an gbogbo yín o náà lólùdaràn jẹ tá a sì bi léèrè nípa ohun tá a fún Bukhari àti Muslim ló gbà wá tó adéètì yẹn fi hàn wá wípé àwọn ojúṣe wa tọ́jú ọ̀ràn yẹn lórí wa ní àyè yòówù alè bára wa a gbọ́dọ̀ dágun láti a gbọ́dọ̀ pàtì nítorí ìdọ́jọ́júṣe tiẹ̀ ẹlòmíì ò ní bọ́ sí ńgbà yẹn pé ìgbádùn rẹ ò ní gbà kẹlòmíì ọgbọ gbà kọjá kò ní ọgbádùn dípò rẹ bó wàá lẹ lòmíì náà ti bọ jìyà tiẹ̀ dípò wọ́tọ́ yẹ kó jìyà kẹlòmíì ọ̀hà bọ̀ jẹ́ ó sì mọ pọ́lọ́ wọn fi sálábòsì wọlé àtẹ̀sẹ̀rọ̀ wà zẹ̀rọ̀ tó ń wọ́n zẹ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ní ìrù ẹrù ẹ̀ṣẹ̀ míì tí èsè tiẹ̀ tí lè bá ẹjẹ kó gbogbo wa la lójúṣe tá a gbọ́dọ̀ ṣe gbogbo apáta la ní tá a gbọ́dọ̀ mójútó ẹnìkan ò sí tọ́jú àyọkúrò nínú eléyìí àdìsí tó tẹ̀lé léyìí ó alátọ̀dọ̀ amúrò bìnnà ṣùáì àn àbíyè jáde rẹ̀ tọ́jú bàbá bàbá rẹ̀ abdullahi ibn amúr ibn al rọ̀díyàlláhu anhumah. حديث عمرو بن شعيب عن أبيه عن جده ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa pé tó tó fi sẹ̀rí àbí ò tó fi sẹ̀rí ètò dọ́gba jù gẹ́gẹ́ bí min al-ulama máa ti ti sọ òun náà ní fi sẹ̀rí. nínú wọn nípa àdìsó tó fi sẹ́rí ní ìbẹ̀rẹ̀ tíra àwọn al-Majmu' Sharh al-Muhazzab ìdí tí àwọn hadithi Amr ibn Shu'ayb an abihi an jaddihi tó fi tó fi tó fi sẹ́rí ètò tó kéré jù tá a lè sọ nípa tá a lè tó àwọn àdìsí rẹ̀ tó rí báyìí sí onáà ní pé ní ahadithun hisan yẹn ni pé hadithun hasan hadithi tó jẹ́ hasan ẹ̀sìn pé hasan wọn bẹ nínú àwọn ahadithu maqbula àwọn àdìsí tá a máa ń gbà wọlé tá a máa fi sẹ́lẹ̀ torí rẹ̀ amr ibn shu'aib an abihi an jaddihi ológun àdìsí wa kọ́lọ́ wọn bá kó wa yọnu sí jadduhu abdullah ibn amr radiyallahu anhuma qala qala rasulullahi sallallahu alayhi wa sallam ala nabi sallallahu alayhi wa sallam ó sọ yìí مروا أولادكم بالصلاة وهم أبناء السبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع إما قاوم ما يلسى إما قاوم ما يلسى أماني أماني صماني gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ pa gbogbo àwọn ọmọdé láṣẹ kò bá àjẹyìn lẹ bí wọn kò bá àjẹlómìn ló bí wọn àwọn ọmọ mùsùlùmí àwòládàkún táwọn ọmọ anyi ọmọ ẹ̀yin mùsùlùmí àbí àwòládàkún àwòládàsọlbẹyìn àbáwọn ọmọ tó fẹ́ pé ìbarabara àdéhìn ló ti jáde méjèèjì lọ́wọ́ bẹ̀ kálukú kọ́ pọ̀ ọmọ rẹ̀ láṣẹ kálukú kọ́kọ́ ọmọ rẹ̀ láṣẹ eléyìí lọ wọ ọbẹ̀ jù eléyìí lọ wọ ọbẹ̀ jù nítorí pé lábẹ́ kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi ọmọ rẹ̀ ni wọ́n fún ọ dàjẹ́ wọn ò fún ọlọ́mọ ẹlòmíì dàjẹ́ ọmọ rẹ̀ ni wọ́n bí léèrè nípa rẹ̀ wọn ò ní bí nípa ọmọ ẹlòmíì torí ẹ ọmọ rẹ̀ pálásẹ bí sọlẹ kíkí máa ṣe sọlẹ pa ọmọ rẹ láṣẹ pé kó máa ṣe sọ̀lẹ́ ṣé ọkàn pa láṣẹ kó lọ ṣe sọ láti láì ṣàlùwalẹ́ ọ̀pá láṣẹ kó lọ ṣe sọ láti tìgbẹ́tìgbẹ́ ń dì tọ́pọ̀ aláṣẹ kókó lọ sí sọ láti tó ń ti pé tó ń bẹ́ nu pátá rẹ̀ nísìn ẹ mọ̀ pé sọláàtì kò lè ṣeé ṣe àyàfi kí nǹkan kan ti síwájú rẹ̀ òfin ṣẹ̀rí àwa sọ nínú usul al wọ́n ní al-amru bi-shay' àbí al-amru bi-shay'in amrun bihi wa bima yatawaqqafu fi'luhu 'alayh tí wọ́n bá pààyàn láṣẹ pé ṣe nǹkan kan wọ́n kọ́ láṣẹ kó wọ́n sì tún ti kọ́ láṣẹ pẹ̀lú pé kó o ṣe tí nǹkan ò lè ṣeé ṣe àfi kí nǹkan kó ti síwájú ẹ̀. وأقيموا الصلاة وآتوا الزكاة ما دل إلى دعوة وأقيموا الصلاة أما في صلاة درو كيف صلاة لا سنو في قوالا سنبي أمرنا بالصلاة وبما تتوقف الصلاة عليه أقوالا سكاسي صلاة أتوتي قوالا سكبلون كتوسي كلا يسي صلاة ولا يسي أقوالا سكبلو طهارة ó tún pa wá láṣẹ pẹ̀lú pé kájá ni tó ṣe sitrul awra ó tún pa wá láṣẹ pẹ̀lú káṣẹ istiqbalu al-qibla gbogbo nǹkan tó yẹ pé láì sí wọn sọ láti ò ṣe ṣe ọlọ́run ti pa wá láṣẹ pẹ̀lú àṣẹ wọn ọlọ́run ti pa wá láṣẹ pẹ̀lú àṣẹ ọ̀dà wa atu zakata ẹ máa yọ zakata kí ni zakata ń bùkátà ń bùkátà mílíkù nisab قد الأمر بالشيء أمر به وبما يتوقف فعله عليه كالصلاة مثلا يتوقف فعلها على الطهارة فالطهارة مأمورة بها كما الصلاة مأمورة بها ṣùgbọ́n nísìnyìí níbi tí zakat a lè yọ zakat àfi ká ní nìsọ́ọ̀ gbàtọ́ lọ ní wa atu zakat àti níta bá ti pààyàn láṣẹ kó ṣe nǹkan kan àti pa láṣẹ pẹ̀lú rẹ̀ àti ntí nǹkan ò lè ṣe é ṣe àfi pẹ̀lú ẹ̀ sọlọ wọn apá aláṣẹ kíká ní nìsọ́ọ̀ ọlọ́ni ayọ̀ zakat sọlọ tí wọn apá aláṣẹ ká ní nìsọ́ọ̀ ọ̀dà gbogbo wa ń ṣiṣẹ́ àníní sọ sọ́lọ́kọ́ aláṣẹ ká lọ jalè kájẹ́ pé yàtọ̀ ń bẹ láàrin sọ̀rẹ́ wọ́n má tẹ́tọ̀wọ́ kọ̀ọ̀kù sọ̀rẹ́ tó alẹ́ àti zakat wọ́n má tẹ́tọ̀wọ́ kọ̀ọ̀kù zakat tó alẹ́ nítorí pé àsọ̀rẹ́ nǹkan tó hùn tó ń bùkátà ká ṣe kó tó di pa ṣe òhun bẹ lábẹ́ má la yatimul wájibu illa bihi fa fi'luhu wájibun nǹkan tó yẹ pé àlè rí ntọ́jú ọ̀ràn àyàn ṣe àfi ká ṣe ṣíṣe rẹ̀ ọ̀ràn àyàn ni amma zakat mílíkù nisọ́ọ̀bì òhun tiẹ̀ òhun ọ̀nbẹ lábẹ́ ma la yatimul wujubu illa bihi. ففعله ليس واجبا ما يتوقف عليه الوجوب لا يجب على المكلف أن يأتي به nǹkan tó yẹ pé nǹkan ò ní jọ́ra yàn nǹkan ò ní jọ́ra yàn kí ẹ ti pé títí ọ̀ra yàn nǹkan ò ní jọ́ra yàn àfi pẹ̀lú ẹ̀ ọlọ́run ọ̀bẹ ọ̀fífo mu wá kó lè bá jọ́ra yàn àsọ̀láṣọ̀ ò ní jọ́ra yàn àfi bìdókòlè wọ́pọ̀ ọlọ́run ọ̀pọ̀ láti ẹgbẹ́ ní ìsìnkọ́ lọ mú wákùtù sọ láti lè ṣe àìwá ni bó ló ti wọ wa nítorí laysa tahta maqduri al-'abd ń bẹ nínú nǹkan tí èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ náà ni mílíkù ní sọ́ọ̀bù yẹn ní ọlọ́run ọ̀sọ́ pé kí n dandan dandan lọ wá ní sọ́ọ̀bù ni nítorí pé lẹ́yìn òsì lábẹ́ agbára mi la rò pé wa torí ẹ̀ wọ́n sọ pé ma la yatimmu al-wajibu illa bihi fa huwa wajib amma ma la yatimmu al-wujubu illa bihi fa laysa wajiban yẹn kí èèyàn kan ní máa lè dé lárúbá lòkulò ní ti tẹ́ wọ́n fẹ́ sọ wájib wọ́n sọ wùjú wọ́n fẹ́ sọ wùjú wọ́n sọ wájib tẹ̀ wọ́n káwọn kan fi máa sọ Yorùbá jẹ́jẹ́ mo rò pé yé sọ yorùbá kọ̀rọ̀ ló lè yé mi torí gbogbo tó sọ ti dàrú nì hmm. so eléyìí ọjọ́ inú èdè sẹríà bí wọ́n ṣe máa lò nù kí la fẹ́ fàyọ gbàtà nàbì sallallahu alaihi wasallam tó ní kẹ́ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa ṣe sọ̀lẹ́ ó ti pa yín láṣẹ pé kẹ́ kọ́ wọn kẹ́ pa wọn láṣẹ kí wọ́n ṣe sọ̀lá ẹ tún pa wọn láṣẹ kí wọ́n ṣe tí ó síwájú sọ̀lá a sì ti mọ̀ pé tí ó síwájú sọ̀lá ọ̀nà nìkéni الطهارة الطهارة من الحدث والطهارة من الخبث ara lọ́dọ̀ tìǹ aṣọ lọ́dọ̀ tìǹ gbogbo ẹ yóò ṣe ìmọ̀ra bákan náà yóò ṣàlùwàlà bí jánábà ní bá ti ń bẹ lára rẹ̀ yóò wẹ̀ tó ti pé jánábà ò lè sí lára ọmọ róńdó tọ eléyìí nígbà tí wọ́n ti ní kpálásẹ̀ kó ṣe sọ̀lẹ́ ó túmọ̀ sí pé tún kpálásẹ̀ kó ṣe kó ṣe tọ̀hárà ọ̀dà bóòlù ó ṣe kpálásẹ̀ kó ṣe tọ̀hárà bóòlù ó ṣe kpálásẹ̀ kó ṣe sọ̀lẹ́ àti ọ̀mà. tó a sì máa ń pé wọn ò wa pẹ̀lú mà wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run yọ yín nínú àwọn ẹ̀yà yín ní ẹni tí ọ̀ma kankan nínú àwọn olùmọ̀sọ pé ta'allam falaysa al-mar'u yuladu 'alima lọ wá mà kọ́ mà kọ́ nípa àmà torí pé wọ́n bíyàn lólùmà sànàbì sallallahu alaihi wasallam ti sọ yìí pé ẹ pọ́ ọmọ aláṣẹ kó ṣe sọ̀lá a sì sọ yìí pé ìpọ́ ọmọ aláṣẹ kó ṣe sọ̀lá ìpọ́ ọmọ aláṣẹ ni pẹ̀lú kó ṣe ń tọ́gbọ́dọ̀ síwájú sọ̀lá bó wa lọ mẹsẹ fẹ ṣe tí ó tiwájú sọláàtì àti sọláàtì láì jẹ pọ máa ń parẹ ní rìwáyà tó tẹ̀lé fi sọ pé alẹmú sọbíyà sọlá ẹkọ ọmọ ní sọláàtì ṣe torí pé tẹ ẹ bá kọ ní òfì ṣe paláṣẹ ẹ sì tún kọ bó ni ó ti ṣe ṣe ti máa síwájú sọlẹ ìmára nítorí pé àkọ a sì ní kó ṣe é yóò jẹ tẹkílífún bí máa la yọ tọ bí ìgbà téèyàn ń pààyàn láti pẹ̀lú téèyàn ò lè ṣe nítorí agbára èèyàn lọ. torí ọmọ tẹ́ ń sọ pé ẹ lọ sí sọ̀lá ẹ ti kọ́kọ́ kọ bàbá tó àtàbà ni bàbá yàgbé àtàbà ni títọ́ bá ń bẹ lára sọ àfọ̀ dànù bá ń bẹ lára sọ àfọ̀ ẹ̀yà wàá wò bá a ṣe ń sálùwàlá ẹ̀yà wọn náà ṣe kí máa rí ọmọ náà ti máa ṣe ẹ̀yin náà ti máa rí ah kíni kìí máa ṣe mú lọ́kọ̀ọ́kọ́ máa fìn ṣáàdù kó tó di pọ̀ yọnu kìí máa ṣe pé ẹnu lọ́kọ̀ọ́kọ́ yọ ṣáàdù kó tó di pọ̀ fọwọ́ ah ọ̀n patí láì jẹ́ kó o tí ì bọ́jú bàbá lè máa mú ẹ̀rì kọ́ máa mọ̀ pé ókè ojú bíbọ́ yóò síwájú so ọmọ ti máa gbogbo eléyìí ẹ wàá máa pa láṣẹ wọn pa yín láṣẹ pé kẹ ẹ pa wọn láṣẹ wa hum abna'u sab'a sinin nígbà tí wọ́n bá ti dọ́ ọmọ ọdún méje ọmọ ọdún méje pérépéré àbọ̀ ọmọ ọdún méje tó ti kọjá ọmọ ọdún mẹ́fà tó wọnú ẹ̀ kéke kọ́dà kó ti pẹ̀lú dọ́kàn èwo nínú méjèèjì ìyapa láàrin àwọn olùkọ́ nítorí tó máa sọ pé ọmọ ọdún méje sí tó ti pé pérépéré tó ti wọnú ẹ̀ kẹjọ kọ́dà kó ti pẹ̀lú ọjọ́ kan àmọ́ ọmọ ọdún méje tó ti pé mẹ́fà pérépéré tó ti wọnú ẹ̀ keje pẹ̀lọ́jọ́ kan nǹkan yẹ yín ẹ̀yìn ìsìn ẹ̀yìn àwọn sọ pé the the twentieth century sẹ́wọ̀n pé twentieth century ò tí ì dé tẹ̀sí sọ pé twentieth century nígbà tá a bá dé two thousand and twenty dé twentieth century lẹ́ẹ̀ máa pè sẹ́wọ̀n gẹ́gẹ́ tó ti kà kún so ní ìsìn gbàtà ni wàhùn àbùnà òsè bẹ̀rẹ̀ sí ni ṣé tọ́mọ bá ti pọ́dún méje gẹ́rẹ́gẹ́ tó ti wọnú ẹlẹ́kẹjọ ni wọ́n ń sọ ni àbí tó ti pé ẹ̀kẹfà gẹ́rẹ́gẹ́ tó ti wọnú ẹlẹ́keje ẹ̀hàn pé yàtọ̀ wà láàrin méjèèjì inṣàlá àtàlà kọ̀ọ̀kan ni nítorí kété èèyàn bá ti wọnú tọ́jú ayé èèyàn bá ti wọnú ọdún kan láì sí ìpè èèyàn ti dọmọ ọdún yìí mí ní ìsìn lápèjúwe wọ́n ti pé ọmọ fifty seven years fifty seven ti pé gérégé ọ sọ pé inú fifty eight years mi ni mo wà báyìí mo rò pé yé wa tó kí ẹsẹ̀ kọ́ máa dín so irú fifty eight mo ti wà báyìí torí tó bá ti léjọ́ kan mo ti wọ́n ní fifty eight torí ẹ̀ inṣàlá ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa méjèèjì pé ṣé tó bá ti pé gerege tó bá ti pé gerege ó ti wọnú ẹ̀kẹjọ so torí ẹ̀ tó bá ti pé mẹ́fà gerege tó ti léjọ́ kan ni wọ́n ń wí inṣàlá lọ́wọ́ àtijọ́ ọmọ ọdún méje wọ́n ní kí láàfin mọ̀ kí ló dé tí wọ́n fi ń sọ ọmọ ọdún méje wọ́n nítorí ń gbà yẹn ọmọ ó ti máa dó oúnjẹ jẹ yóò ti máa dó mi yóò ti máa dá tábà tó ń gba yẹn mami mami ẹ kan pópó ẹ kan ti tọ̀ ó ti tẹ ó kékeré kékeré ó lè ta àbúkọ lílé ọ̀dì torí ti ṣe kíni ọmọ ti kọbaa tọ́ kọba àjọkùnrin kọba àjọbìnrin kò sí tó bá ti kọ́ ọmọ ti mọ ntọ́ da yàtọ̀ sí ọ̀dà ti mọ ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn especially tó bá gbẹ̀yìn òbí náà sẹ́sì lórí kó àwọn ọmọ kọ́dọ̀ àwọn ọmọ kò ní tì pọ́dùn gan létí mo máa tẹ bá ti dúró tẹ káwọ́ léra wọn lórí àyà yín tẹ ń wo ibi tẹ forí kàn ẹ̀rí kọ́ mọ̀ níta pélépélé wájú yín má yóò ti kọ́kọ́ fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ tẹ kọ́kọ́ rí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ẹ̀rí kọ́ láíláí yóò ti mọ̀ pé tẹ máa ti ń sọ ilé ìsọ láti lẹ́sìn onáà ti máa wálẹ̀ kan láre onáà wàá dúró. ọlọ́run ṣe yọ gbọ́ ọ sókè yọ kà ọ yọ ọ lórí ara wọn ó lè má rúkú kọlọ̀ forí so díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọmọ náà ti ma ike nǹkan yìí kìí ṣeré tọ eléyìí látọ̀ ọmọ ọdún méje lẹ́tì máa pa wọ́n láti bá wọn wọ́n gbèrè bó hùmà sallallahu ni ẹ máa nà lórí sọlẹ́t ẹ̀nà wọn lórí sọlẹ́t ní lólù tí ò ní à ń bóni ní à ń bóni láwọ̀ à ń bóni lára ní lólù tí ò ní à ń kánni léegun tí ò ní nínú ẹ sì ṣọ́ra fojú ọmọ rẹ pé má gbẹ́ etí ẹ má gbaná ojú ẹ ojú yìí náà sá sá ẹ ṣọ́ra fojú ẹ má lù wọn lùlù tí ó ṣe wọn léṣe tí ó pa wọn lára tí ó kàn wọn léegun wọ́n lè da fraction ṣe egun wọn ẹ má ṣe tọ́ àmọ́ ẹ lù wọn kìí ṣe pé ẹ máa túmọ̀ rẹ̀ kẹ́ bá wọn wí o bá wí fẹ̀ ju lùlù lọ ẹ lù wọn ẹ lù wọn lànà bì sọ eléyìí ba ọba eh, idea àwọn education tí wọ́n sọ pé àgbọ̀dọ̀ lu ọmọ rárá ọba jẹ́ sọ̀rọ̀ anabi tó alẹ́lẹ́ òun làwọn gbọ́ pé sọ̀rọ̀ John David torí anabi sallallahu alaihi wasallam ni ẹlò wọn àmọ́ nínú tọ́lbíà ìsìlámìyà wọn ní tọ́mọ bá sẹ̀ gbogbo bá sílẹ̀ ìwù tó sẹ̀ tó ẹ má lù kọjá mẹ́wàá má lù kẹ́sì kan àmọ́ gbogbo gbogbo gbogbo wọn lù kọjá thousand yóò bá lẹ́bùn thousand sọ́wọ́ tiẹ̀ fún òtítẹ́ ẹ̀rọ so torí de eléyìí báyìí ẹ má lù ọmọ tayọ mẹ́wàá ṣùgbọ́n pé ẹ má lu ọmọ rárá o torí pé ọmọ kan bá ti mọ̀ pé gbogbo ohun tó ń bá ṣe wọn ò ní nà ó kò sí tàbí ṣùgbọ́n pé ìwà rẹ̀ ó tún máa burú sí i so òwe lárúbáwá kan ti sọ yìí pé man amina lọ́ọ̀kọ̀ bẹ́tẹ́ ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ ẹni láti mọ̀ pé kò ní sí ìbáwí gbogbo wa ẹlẹ́kọ̀ọ́ ni ọmọ ọ̀ ẹ̀mẹ́ni tó bá ti mọ̀ pé wọ́n bọ̀ wí kò ní hùwà ẹlẹ́kọ̀ọ́ torí de eléyìí báyìí ẹ lù ọmọ tá a sì lù nítorí kò ṣe sọ náà nítorí súnmọ́ náà ní pé tó bá fi lè di kó dàgbà ju ọdún mẹ́wàá lọ kò ní fi sọ láti ra rẹ̀ torí ẹ lù ẹ̀yin òbí ni wọ́n bá wì yìí o kìí ṣe pé ẹ̀yin agbọ̀ràn dùn o òbí ni wọ́n ní kó lu ọmọ rẹ̀ o kìí ṣe bọ̀dá sábúrò o sínú àbúrò tí ń bí ọ tẹ́lẹ̀ tó máa lé ọmọ ọlọ́mọ ká pẹ̀lú boxing àti ìpá àti gbogbo ẹ̀ àti pọ̀pá kí wàá ló lè ṣe tó tó báyìí kò ti sọ láti ní à dákun má pa mi lọ́mọ <laughs> torí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ rẹ òbí ni ànábì ń bá wí ẹ̀hìn òbí kan ò sì sí gbàdé ìkórè rẹ dàrú tí wọ́n bá lu ọmọ rẹ̀ tí ó fi fọ́ lójú yóò lu ọmọ rẹ̀ yóò fi ka ọmọ máa wọ́n máa bí ọmọ ń bá dà pé ẹjọ́ sáà agbókò wọn bí yín dáadáa ẹ̀yin gbọ̀tẹ̀yìn ọ̀rẹ́ yìí ní àdánwò ẹsẹ̀ rọ yìí ló dé sí yín jẹ́lí sọ ẹlí sàlàyé díẹ̀ fún wa ń pa abẹ́sẹ̀ yín ti rọ torí <laughs> báà mi nì ìjọ báà mi fẹ́ kọ kò ṣe sọ láti fún mi tí wọ́n gbé mi tí wọ́n fi mí hàn àwọn ará sánmà tí sọ ọ́ lẹ̀ tí wọ́n sọ mí lẹ̀ bá ẹsẹ̀ tú káàdì ẹ mà kọ́ lọ́mà kò ní sọ ma tiẹ̀ fẹ́ àmọ́ bọ̀dá kan kìnnìkan kan sáwọn ọmọ ẹlòmíì ló jẹ́ pé ọdẹ orí ń dá láàmú inú lè máa rún sábúrò mi tí ó fẹ́ gbá tí ó fẹ́ dá pàṣìlà àjàjà ìyá àwọn èsì nǹkan kan náà ẹ̀ mọ̀ káwọn máa burú bàjẹ́ àbẹ́yìn náà bó lẹ fi nígbà tẹ wà kéékèèké so téèbà ti ṣe ọmọ ìyá kan náà táwọn ìyá yóò tún máa rọ̀rọ̀ kúrò sí lọ pé wo ọmọ ìyá rẹ nípa ọmọ wọn lọ́mọ ayé ìyá ara wọn títí dọ́rùn o àmọ́ ọmọ bàkan ẹgbẹ́ àwọn èdè burúkú ọba ọmọ bàbá rẹ nípa wọ́n ti wá sọ yín dọ̀tá ara yín tí ìyá rẹ̀ ọmọ ìgbó fáwọlù ń gbá kápẹ́ ọmọ àti ẹkú ọmọ kan tó sì ní láyé ni ọwọ́ àfi màmá yìí lẹ̀ àtẹni tí ń pè lọ́mọ ọba kan sẹ́nu bá ti pín ogún wọ́n kàn fún ìyá ní one over three ìgbàdọ́ yẹ pé ọmọ ìyá yọ ló fi sílẹ̀ àti ìyá. wọ́n fún ya ni one over three kílókù two over three yẹn ọmọ ọba kan ní òkè gbogbo bí yọ ọba kúkó ẹni tó ń pè ọmarị ọmọ ọjà gbogbo owó so torí ìdílé akọ̀mọ́ tẹ́ra dànù sọ àwọn ọmọdé ara wọn bí màmá yín bá jọ́ tọ̀tọ̀ sí bàbá yín ọmọ bàbá làwọn Hmm? ká pé màmá yín ọ̀fẹ́ bàbá yín bàbá yín ọ̀fẹ́ màmá yín ọmọ atalẹ jẹ níbi kíbi tí bàbá yín bá ti fẹ́ yàwó níbi kíbi tí ìyá yín bá ti fẹ́ yàwó tó bá ti lọ́kọ ọmọ atalẹ rò pẹ́ jẹ ọmọ bàbá yín lẹ́jẹ̀ dà ẹ̀rẹ́ gbogbo màmá wa ṣiṣẹ́ wọn kọ́ bí máa lọ ni àwọn bí máa kalẹ̀ fún yín ni mo rò pé yé yín nítorí pé ẹ̀gbọ́n tó lọ́wọ́ وحلائل أبنائكم الذين من أصلابكم àtàwọn obìnrin tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ àtìyín tó ti bàràbàrà yín jáde tó bàbá òun gangan ló ní tọ́pọ̀ jù tọ́mọ fi dọ́mọ bàbá ní gbọ́mọ ká ó kàn jẹ́ pé a nídìí màtíríà àti ìyá náà nìkan mo lè kó lè bá a dọ́mọ torí ẹ̀ ẹ̀gbọ́n tó lọ́n tún sọ ni wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹni tó bá sì bímọ lọ́jọ́ ràn yàn lórí rẹ̀ kó máa pèsè ìdí àti mú àti tí ìyàwó àti ọmọ tí wọ́n máa jẹ tí wọ́n máa wọ̀ òní ọmọ pèsè rẹ̀ torí rẹ̀ bí bàbá yín bá fẹ́ sábàrúmọ́ bàbá àti ẹ̀fẹ́ gùn bàbá àfánàgbó ẹ̀yìn yìí náà ni ó kì pé ìyá yín yóò tún bí ọmọ tẹlómi náà ní kó wọn bá bí sá akàndúpẹ́ fọlọ́ pé ìyá àti bàbá yín lọ́pàdé ńlẹ̀ tí ń pè wọ́n màmá àti bàbá yín mo rò pé yé tó ń torí de lóyún báyìí èèyàn gbọ́dọ̀ wá ti torí pé èèyàn gbọ́dọ̀ ti torí pé bàbá mi àbí ìyá mi ló bímọ ìfọ́kọ̀ òun kọ́ sọ àwọn ọmọdọ̀ tá ara wọn ìwọ náà kò sí lọ́ọ́ lákàkùn. kó jẹ́ kó rírò pé mọ́tàrà dànù ọmọ yìí tí bàbá rẹ̀ bí tí èso ọmọ ìyá rẹ̀ ọmọ ọmọ bàbá ni ọmọ bàbá rẹ̀ tó ti rí yín kò sí tó lè yà yín láéláé kò sí tó lè yà yín láéláé tẹ̀yí ṣùpá ìjọ ọmọ màmá kan náà yún kálukọ́ fọ́ ọmú màmá rẹ̀ bàbá Hmm. yéé ṣe pé torí pé òun kóòtù ọmọ kò wá ṣe sọ̀láàtì lọ́wọ́ akóòtù ẹ̀ lọ́bi lúlù wọ́n sọ fún bàbá yín bàbá yín ó lù torí wọ nǹkan míì lè wọ lúlù tí wọ́n ó lù ìkórìíra àti gbogbo àwọn kútùbà burúkú tí ìyá rẹ̀ ń ṣe sí létí ó lè fi kún fọ́mọ ọlọ́mọ fọ́gbọ́mọ ọlọ́mọ ń pàkọ́dá lóòótọ́ kálukú ọmọ sunkún jọ́nà àmọ́nù ìyá àti ọmọ adùn ní kékeré ni ọba ti gbà kó ti kú dànù dà láwọn ẹ̀yà abúmi bàbá ni kọ́ nọmọ o ọmọ lu ọmọ ọlọ́mọ ti léṣe o ọ̀dọ̀ ẹ̀bùn ti lọ wọn ò lu ọ́ wọn ò lu ọ́ lọ́fà ló fi di gbígbẹ ẹlòmíì ti pọ́ ọmọ thirty five kò ṣe sọ láti rí fọ́lọ́ ẹlòmíì gan lọ sixty kò ṣe sọ láti rí fọ́lọ́ rọmọdán dé lòun náà sálù aláàbáàjì àbújá ń jẹkù lápá àbújá ń jẹkù lẹ́sẹ̀ àbújá ń jẹkù lójú ó ní bí rọmọdánù bá ti lọ òun ó ẹ̀ díẹ̀ nírí kóun ó sì kàn máa sẹ́ẹ̀ kóun ọ̀ma ṣe ni gbogbo tó ẹni tó bá ti wá jẹ́ kí wọ́n ń bá wí láti ọmọ ọdún mẹ́wàá kò súnmọ́ kó wá bàlágà kọjá pé kò ní ṣe sọ̀láàtì ìdí nu tíṣẹ̀rẹ́ àfisàn bá bàlágà tí ò bá ṣe sọ̀láàtì wọ́n pa ni kí ló tó kù kò sí tó kù mọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. wàhùn àbùnà wà áṣìrìtà sọ náà áṣìrìtà náà fi sọ náà ṣé tó bá pín mẹ́wàá dérégé ni àbí tó bá wọ ọ́nà ọdún kẹwàá irú ìyapa tó wà nítorí àkọ́kọ́ náà wà wọ́n fẹ́ rí kó bẹ́yìn náà fún fílì mọ́tò ọjọ́ ẹ sì yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ níbùsùn ẹ mẹ́ta àwọn ọmọ máa sùn síra wọn tó máa ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá ẹ ra mátrasì ti kálukú fún lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n nítorí pé tọ́mọ bá ti dé sínú tẹ̀míyèz tó bá ti di ẹni tí ó ti mọ̀ tún yàtọ̀ sósì pàápàá jùlọ bí ọmọ ọdún mẹ́wàá kò yẹ kó máa sùn ti irú rẹ̀ kó wọn máa jarun pálura wọn kó wọn pé ní tí ọ̀dà yọ papà sẹ́lẹ̀ kódà kó sọkùnrin sọkùnrin. So abóbìnrin sóbìnrin ó lè fà á kí kálukú wọn kọ́ máa sì régbè kọ́ máa sì ránù kódì kọkùnrin ń wọkùnrin obìnrin ń wọbìnrin bá a wá ní tó bá gbọ́ ọmọkùnrin ní sùn ti ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ bìnrin àbúrú lè ṣẹlẹ̀ ìrọ̀ Islam sọ pé ọ̀fọ̀rẹ́kù bainahum fil madaji' ẹ̀yà wọn níbùsùn agbára wọ̀ ká kára mátíráàsì fún kálukó agbára wọ ká kádábẹ́ẹ̀dì yọ kálukó kò burú kárẹ̀ ní fún kálukó kí kálukó sì máa tẹ́ni rẹ̀ síbi tí ò ní jarun pálọ ẹlòmíì. gbagbara wọ ọba kẹ́ni agbára wọ ká fún kálukú tí ó ti máa na bá ó sì tẹ páálí rẹ̀ síbi tí òtún ní jarun pálọ̀ lómi òdodo lọ́rọ̀ anábìá Muhammad sallallahu alaihi ma wàláhì aburú tí máa ọmọ sùn tí ọmọ á ọkọ̀ jọ̀jọ̀ àwọn aburú àti ránù burúkú ká ntaasi káàfin dènà ti òun náà nípa àwọn ọmọ gbọ́dọ̀ sùn síra wọn tó ti pé ọmọ ọdún mẹ́wàá torí ọpọlọ ti jiná débi ká wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sẹǹsì nǹkan tí wọ́n tẹ́lẹ̀ ẹjọ́ wọn jìnà síra wọn lọ́nà tá a fi ní lùgbọ́ ọlọ́run kọ́kọ́ má ṣe pé àtọ̀ máa kọ́ máa lùgbọ́ ọmọ ọmọ kọlọ ma ọmọ bíi àádọ́ta nínú yàrá kan láìsí ń kánù irú àwọn àtàwọn kì í sàkàtọ̀ dà ṣẹ́jẹ́ káwọn ọmọ gbébi tí atẹ́gùn ti fẹ́ sí wọn ṣẹ́jẹ́ kí gbogbo ọmọ kọ̀ọ̀kan kọ́ separate lórí ibùsùn tiẹ̀. lágbára wa bá ká tí kò ọmọ kọ̀ọ̀kan tán kó wà ń yàrá tiẹ̀ kí ló burú mbẹ́ ti máa ti kó ti máa kó afínjú ká máa ṣe kọmpitíṣàn láàrin ọmọ òlọ́dọ̀tì ọmọ òlọ́láfínjú yàrá ọmọ òlọ́májú ọmọ oníbẹ́ẹ̀dì rẹ̀ ń yọ ọdún ma yìí yóò tún máa promote àwọn ọmọ yẹn ẹ̀rí pé ìwáyà tó tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ àyàtọ̀ díẹ̀ ní gbólóhùn yẹ̀ sọ́lẹ́ ẹ̀kọ́ àwọn ọmọdé kéèké wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lè sẹ́bẹ̀rẹ̀ sí ní tó bá ti kọ́ ọmọ ọdún méje wọ́n gbòòrò ìbòòhò ààrẹ ìhá ẹ sì máa lu ọmọ lórí pé kò ṣe sọ̀rọ̀ ibùnà àṣírí sí ní tó bá ti kọ́ ọdún mẹ́wàá ìwáyà alákọ̀ọ́kọ́ Abu Dawud òun ló bí isnadin hasan ìwáyà kejì òun sì wá nínú rìwáyà Abu Dawud àti Tirmidhi òun náà jẹ́ hadithun hasan rìwáyà kan ó tún wá pẹ̀lú gbólóhùn múrù sọ̀bí yẹ̀bi sọ̀lẹ́ ìdàbẹ́lẹ̀gẹ̀ sẹ́bà sínú ẹ̀pọ̀ ọmọdé kékeré láti ẹ̀pọ̀ ọmọ ti sọ̀lẹ́ tó bá ti pọ̀ ọmọ ọdún méje eléyìí wá lọ́dọ̀ Abu Dawud àwọn olùmọ̀ọ́nì pẹ̀lú Islam nínú wọn ni al ibn Abdussalam wọn ní sọ̀lá sọ̀ràn ẹ̀ lórí ọmọdé.

nítorí pé òun marfu'un fún al-qalam hatta yahtalim wọn ní pẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀ títí tí ìbàlágà làwọn olùmọ̀tò wa sọ pé kì sọ̀rọ̀ àyàlẹ́ lórí kí ló dé tí wọ́n ti ní kí wọ́n nà sáyìn má dáhùn nǹkan sọ̀rọ̀ lórí èèyàn nígbà tí ọ̀wá sí wọ́n tún ní kí wọ́n nà ẹ̀ máa wá dáhùn ẹ̀rí kékeré sọmọdé yẹn ni ànábì pa láti tààrà alámòójútó rẹ̀ òbí rẹ̀ ni wọ́n pa láti kó pa láti sẹ́wọ̀n pé àṣẹ yẹn ti gbàbì kan kó tó dọ́dọ̀ ẹni tá sí sẹ́lẹ̀ yẹn wọ́n pè ní al-amru bil-amri bish-shay al-amru bil-amri bish-shay hal huwa amrun bih ni wọ́n máa ń kọ́ nínú usulul ká pààyàn láṣẹ láti pẹ lòmíì láṣẹ tí ẹlòmíì yun àti pa láṣẹ àbá àti pa láṣẹ ìtọ́jọ́ gbajú ni pé wọn pa láṣẹ wọn pẹ lòmíì tọ̀hún yun tá a fẹ́ kún jíṣẹ́ fún wọn pọ̀ láṣẹ amẹ́ni àkọ́kọ́ ìlà pa láṣẹ kí ni a ti pọ́n láṣẹ jíṣẹ́ kìí pọ́n là pa láṣẹ kó ṣe sọ̀lá tí wọ́n bá ti jíṣẹ́ ìwọ ọ̀sẹ́ lọ ọmọ ṣe sọ̀lá kò ṣe sọ̀lá ìwọ ọ̀sẹ́ lọ nígbà tó wà lọ́dún méje títí tí ó fi pé ọmọ ọdún mẹ́wàá tó bá ti wá kọ́ ọmọ ọdún mẹ́wàá ó sì ń jíṣẹ́ fún náà kò ṣe ọ̀sẹ̀ lọ nígbà tó ọba lù tí wọ́n bá ti lù ìwọ ọ̀sẹ̀ lọ mọ́ àìwá ti sọ láti tiẹ̀ tó ń ti kọ́ jẹgba kò tún sẹ́ lọ́n nítorí pé kò ní dání tí wọ́n ń pèsè rẹ̀ lẹ́ onígbà tó bá bàlágà kò sì tíì bàlágà lè ìjọba oṣù jẹ ẹjẹ àdúró báyìí lónìí a rí i pé ẹ̀sùn Islam kò gbà ìgbà kan bíi malásán ká fọ́ mọ́lẹ̀ kíkọ́ ọmọ ọmọ ṣe ń tọ́ bá wù torí pé ìwọ la lágẹmọ alágẹmọ bá sì bí ma rẹ ẹnìkan ìbá wí má lórí pọ́ọ́mà rẹ ọmọ àjò torí ọmọ ló kù sí lọ́wọ́ pípọ́ ọmọ àjò tààdù afẹ́sẹ̀ alágẹmọ ńgbà tí èsì pélé gún là wà kí ni a ti fẹ́sẹ̀ alágẹmọ tààdù á máa dá sófò wọ́n ti bí ma o ti bí ma ọ̀bọ o ti wà lábẹ́ pé ọlọ́run bí ọ léèrè nípa ọmọ rẹ ọgbọ́dọ̀ lámòjútó tó péye lórí ọmọ rẹ àkíyèsí tọ́ga ọgbọ́dọ̀ ní lórí ọmọ rẹ nítorí pé ẹni tá a fún ní nǹkan dàjẹ́ ẹni ọ́ láti bi léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàn àpèjúwe kan ní ti sọ̀rẹ́ ẹ gbọ́dọ̀ máa pa àwọn ọmọ yín láti fún ti sọ̀rẹ́ bọ́mọ ọ̀gá ti kọ́dún méje à nípa láti tó ṣùgbọ́n kò burúkú amú lọ mọ́síláṣí kò burúkú amú dúró lẹ́gbẹ̀ẹ́ wa tá a máa ń ṣe sọ̀lá òfurufú àmọ́ pè sí láì pa láṣẹ àṣẹ yàtọ̀ sí pàǹpè sí lọ ṣe sọ̀lá dídé kọ́ lọ ṣe sọ̀lá so àṣẹ nìyẹn wá kájọ ṣe sọ̀lá wọn náà lọ sàlùwàlá ẹ̀ ń pè sí nu ẹ̀ tí pa láṣẹ so ẹ̀ mọ̀ pọ̀ máa ń sìn ẹ̀ máa fi hàn ṣáàjú kó tó pọ́dún méje tó bá tó wá pọ́dún méje ẹ̀ pa láṣẹ àṣẹ tí ọba wa mú sọ tó fi pọ́dún mẹ́wàá ó ti sáà kọ́ jẹba lẹ́gbàá tí ò ní ṣẹlẹ̀ sí abẹ́rẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá o kọ́kọ́ àwọn òbí máa ṣe kọ́ba wa tún àwọn ọmọ wa ṣe kọjá kí gbogbo wa ká máa bẹ lórí se tọ́lọ̀ à ń ṣe lọ́n bọ́lọ̀ tó ṣe fẹ́ lọ́nà tí ó gbà sí wa tí ó sì fi wá ṣe kòńgẹ́rì ọlọ́run bẹ lẹ́dàá fúnfún wa ṣe kòńgẹ́ rí kó yọ́nú sí wa kó tún wa ṣe gẹ́gẹ́ bí òbí kó tún àwọn ọmọ wa ṣe kó ṣe gbogbo wa lólórí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa wọ́n ní pé ṣé zakat fitiri ṣé ó pọdọdún lórí àwọn táwọn yọ. bẹ́ẹ̀ ni zakat fitiri ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ṣáìkó ti délé ayé ṣáájú àárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan àbí láàárọ̀ yẹn gángan so zakato fitiri ó ní ti pẹ̀lú sẹ̀mí àti Islam ó ní ti pẹ̀lú owó àtàìní. kò ní í ṣe pẹ̀lú jíjọ́kùnrin àbí jíjọ́bìnrin kò ní ṣe pẹ̀lú gbígbélé àbá ìgbélé kò ní ṣe pẹ̀lú pé agbára mi ká Ramadan èmi náà ṣe já àbá rẹ̀ ló ṣe mí tí ò jẹ́ ń lè ṣe àbí mo ní ìdíwọ́ kan bí nǹkan oṣù kò sì ní yọ ọ̀rọ̀ mi tí ì èyí náà wà nínú ẹni tí ó yẹ kí fún ní zakatul fitr tẹ́ ẹ bá rẹ́ni fún yín nínú ìtàn fún yín èyí náà yọ tìyín tìyàwó yín náà. oníbèrè ni pé ṣé ó tọ́ báwọn máa ń ṣe pé gbogbo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ báwọn máa ń ta sọ̀rọ̀ tìyà àwọn máa bẹ̀rẹ̀ ọ̀dẹ́ lọ́nà ọ̀dẹ́ tó máa báyà tí wọ́n máa ń tọ̀ látòrí àwọn sọ̀hábà àtàwọn tó ń tọ̀ lànà wọn kíkẹ́ ká máa kí alukurani pọ́lọ̀ nǹkan yá mi ládàá rẹ̀ àbí súrà kan pàtó kò sínú ojú ọ̀nà tí yín ni kẹ́ ẹ ṣàdúrà ṣé bọ́lọ̀ tí ó gbàdúrà náà ló ní kẹ́ẹ̀mí ta ṣàlàyé lánàá nù tafsir ẹ̀ ẹ̀ yablughanna عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا Ọlọ́run tí ó gbà àdúrà náà lónìí kí a máa ṣàdúrà bá yóò la ṣe jù náà. wọ́n ní pé ọkọ̀ àwọn ṣiṣẹ́ ní cooperative society wọ́n ní tó tó lẹ́yìn láti gbọ́ wọn láti gbọ́ ọkọ̀ àwọn. ó depend irú cooperative wọ cooperative rìbá wọ́n ní báwọn lè ti torí rẹ̀ gbọ́kọ̀ dànù torí pọ́pọ́ ó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tí ó ti máa gba làánà torí pé anabi sallallahu alaihi wasallam ní la'ana Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidai wa sawa muttafaqun alayhi ọlọ́nla àná ẹni tí ń jẹ rìbá ẹni tó fún un bákan ẹni tó kọ́ àtàwọn ẹlẹ́rìí tó jẹ́rìí sí gbogbo wọn ànábì ni wọ́n dọ́gba nù táwọn lè tìtorí rẹ̀ bọ́kọ lẹ̀ ẹ̀ bá sọ kó filẹ̀ tí ọba pátì ẹ̀ lè tìtorí rẹ̀ bọ́ dànù. wọ́n ní ìdájọ́ olówó fún mùsùlùmí tó wẹ́ẹ́ tó máa ń ṣe ìdúrà sínú omi wọ́n máa gbé fáwọn èèyàn tó máa fi ṣe ìwòsàn ní gọ́lẹ́nì. kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam bí ìṣe iṣẹ́ awo bó ti ṣe bẹ̀rẹ̀ náà nù wọ́n ń ṣàdúrà fáwọn èèyàn sínú omi pé ẹ lọ́ọ́ máa mú omi ìsọ̀yè omi àdúrà kí ni wọ́n ṣe ń sọ́ọ̀tì èyí táwọn náà ń gbà náà. wọ́n ní pé kí lẹ́ni báwa sọ bẹ́ẹ̀ nìkan tó yẹ pé ó gbé súnà forí wípé bọ́ọ̀lù ṣiṣẹ́ ṣe. bí ní ó ní àwọn kan jẹ́ pé ó dẹ̀ lówó nà kò kí ń sanwó tí wọ́n tó bá tó di next month bí ó owó náà ni ó gbé ẹ lápẹ wá mí ṣe ẹ mọ̀ díwọ́ tó bá tí òjò tètè sọ òjò eléyìí ṣe ní ṣe pẹ̀lú súnà rẹ̀ ní ṣe jarí ẹ mọ̀ báyà wọn náà ṣẹ̀ ẹ́ sòtòrí àlè gbọ́rọ̀ ẹnu ẹnìkan ẹ̀ ń bàjẹ́ nù àlè gbọ́rọ̀ ẹnu ẹnìkan káfí máa dájọ́ wọn ló gbé súnà sórí kèé lò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ nígbà tó ẹ kó àwọn fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ béèrè béèrè wọ́n ní pé ṣé àwọn ló bí àwọn bí àwọn kọjú náà wọn láti fẹ́ ọkùnrin tàbí ẹgbẹ́ ní orílẹ̀ kò ní lápò dàgbà pé ṣé ìyẹn tọ́ àwọn àbámọ̀ lè kàn ní ìbáwọn. ala kulli hal ẹ̀sìn lọ́yẹ kí wọ́n wò ẹ̀sìn àti wáàrì òní sùlápò dáadáa tó ọ dájú pé wọn kó sùlápò lù <laughs> wá ọ á yẹ kó àwọn òbí rẹ wọ́n rí tí ọ̀rá ti ní sùlápò kó tó nǹkan àwọn ẹ̀mí fi ọ́ so ìyẹn pé kò léego àìléego yóò mú kó ọmọ fi ọfún sówó rẹ lẹ́yìn fẹ́ lẹfẹ fi ọmọ fún ni àbí báwo ẹni bá fi ọmọ fún yà nítorí owó ti fọmọ fún yà wàlá àfitọkùnrin ọba mọ pípé torí owó òun ló ṣe fẹ́ òun lónìí jìyà wọn jẹ ìyàwó tún jẹ wéyà mọ so ẹ jẹ́ kí nǹkan máa lọ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ṣe yọnu sẹsìn rẹ ṣe yọnu síwà rẹ ẹ fọmọ fún àmọ́ torí owó rẹ̀ fẹ́yìn náà máa rówó gbà ń bẹ̀ ẹ̀sùn gbà bùkù wà wálé o ẹ̀sùn gbẹ̀kẹ̀ ọmọ yín àbùkù àtẹ̀tẹ̀ iná lòun náà máa bá sùn ní ọmọ abájì ẹ̀mí irú igi bẹ́ẹ̀ sì lè má gùn ló lè má gùn tẹ́tùn padà dání tó tún tẹ́ ìbéèrè nǹkan ọ̀yẹ́ káwọn èèyàn máa béèrè wọn ni ah, pé ọkùnrin ni wọn farun rẹ wọn ò ní farun obìnrin bó ń bẹ̀ ìbádìsí náà lọ sọ pé wọn farun rẹ̀ òun náà lọ sọ pé wọ́n pẹ̀ràn àkíkọ̀ fún òun náà lọ sọ pé wọn sọ ló kó wọn bá wọn náà. dá fáwọn láti máa ṣe láàárọ̀ lẹ́yìn àṣùbà tẹ́ bá ti ṣe àtìkárù ẹ lè ṣe ṣáájú rẹ̀ ọ̀tá àlùfájàrí bá ti yọ so àmọ́ ó lè jẹ́ pé àsìkò sí fún yín tòbí tá àlùfájàrí bá ti yọ ẹsẹ̀ rẹ̀ kàdá àlùfájàrí ẹ mọ̀rí lé mọ́síláṣí ó sì lè má pẹ́ sí tí wọ́n fi ṣe ìkọ́mà tó a jẹ́ pé ìgbà tásìkò ọgbà yín sí òun náà ni ẹ̀yìn àṣùbà lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe àfikàrù ọ̀sọ́lẹ̀ lẹ́yìn eléyẹn ti mẹ̀sá ẹ̀ mà sí lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ ẹ̀ mà sí lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ tó ráwọn adé ti ṣàfihàn ikú àdúrà yìí o. tó bá ṣe láàárọ̀ so lọ́lọ́mọba kọ pé kò kú kó tó di kó ràn ọwọ́ ọwọ́ àlùjánnà tó bá sì ṣe ní ìrọ̀lẹ́ tọ́lọ́mọba sọ pé kò kú kó tó di kó àlùfáàjà rí tún yọ ọwọ́ àlùjánnà á pé lẹ́yìn ìgbà tó rùn wọ̀ ni wọ́n sọ wọ́n ní àwọn dẹ́sẹ̀ bí náà ṣe fi ìwà yẹn sílẹ̀ pátápátá ni àkọ́kọ́ ni ẹ sì gbọ́dọ̀ padà sídìí rẹ̀ mọ́ ẹ sì kábàámà ẹ máa bọkàn jẹ́ kí ló dé tí mo fi ṣe báyìí àyìn ṣe dà ìwà burúkú ni mo ṣe yìí ẹ wàá máa ṣe astaghfirullah wa atubu ilayhi ọlọ́run ọba ọgbà tuntun báyìí ẹ ọlọ́run ẹlẹ́dàá wa màdánàbí Nuh alayhi salam tó sọ fáwọn èèyàn oni fakultu astaghfiru rabbakum innahu kana ghaffara ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا قالوا كنت أنا في نوع أنتم يعني أستغفر الله فقلت استغفروا ربكم يا أستغفر الله كنت أنا في نوع أنتم كيف أنتم صانوا أنتم تقولوا أنتم أستغفر الله تنسيتم دارنتم أنتم باقي أم باقي أم بودة سواع يغوث يعوق نصرا ايه في لا استغفر الله ايه توبه ìtumọ̀ fọkúlùtù sọ̀fìrù rọ̀bẹ́ àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní ẹ̀pá ẹ̀sẹ̀ ẹ wàá tún máa wí gbólóhùn asàfìrùlà ọ pẹ̀sẹ̀ tì ń sàfìrùlà ọ̀ ń tara rẹ̀ dànù so èyí táwa mà tó ti wìn wá sí tó ń túmọ̀ sí pé àtọrọ àforíjì onífàwọn èèyàn ní tẹ̀sẹ̀ lẹ̀ wọ́n kò mọ̀ sí asàfìrùlà asàfìrùlà wọn lọ́lá àforíjì lọ́nà ìtí sì ń ṣe náà ni ó tún máa ṣe ṣe eléyìí ọ̀tọ̀rọ̀ àforíjì rárá wàá fi tó ń ṣe ilẹ̀ pátápátá òtún ní débẹ̀ mi ọ wàá tún fi gbólóò rẹ tẹ̀lé ọlọ́n foríjì mi ọlọ́n dáríjì mi ọlọ́n gba tútú bá mi o sì gbọ́dọ̀ padà bì rẹ̀ nà. wọ́n ní obìnrin làwọn pé báwo làwọn ṣe lè múra ní sọ̀lá ní sọ̀lá rẹ̀ fún àwọn sọ lè dọ̀là ọjọ́ ti lọ báyìí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. perspective for